aṣọ wéléwélé adífáfó olókun ṣèní adé alùmọ́tàṣé ǹjẹ́ olókun ṣèní adé látòní lọ èrè ajé kó mọ wọnú ìlú ìwá o ire owó ire ọmọ àlàáfíà àìkú baálé ọrọ̀ ni kó mọ bá wa gbé nílùú awótúfẹ̀ṣe. sálà gbà kò jẹ́. àpènà ṣé ó gbọ́ tèmi ajá ẹni tó ti rólówó rẹ̀ ti ń dúró tẹ́lẹ̀ tó tún wá padà rólówó rẹ̀ ti ń gbó bá a bá bí bó bá lè lanu fọhùn yóò mọ̀ rí ń wí. bẹ́ẹ̀ni. Ah, ìmọ̀ràn tèmi ni wípé ká tún padà ránṣẹ́ sálàgbà bó bá wa kọ̀ tó ní òun ò ní wá bá wa àwa ó sì wá gbéra á lọ bá nílé. sí rẹ ma ee àbọ̀ rí i pé ó dùn fi ṣaya. Hmm. àwo rẹ wà èmi náà ti ń wo tipẹ́ ránṣẹ́ síkà rẹ. ọmọ ẹlẹ́kọ̀ọ́ wọ́dà. àti ìbúṣepẹ́ kọ̀ọ̀gan la fẹ́. àbẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́. ó bàbá. bá mi fún ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ méjì ọkọ̀ àkọ́kọ́ nù hm? fún lẹ́kọ̀ọ́ méjì ẹyin ọkọ̀ àkọ́kọ́ ni fún lẹ́kọ̀ọ́ méjì. mo lé lọ́wọ́ ẹ̀ èmi mọ̀ yé mi ò rí èmi ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo wà jọkọ̀ gangan èmi ò lè ra méjì. nítorí mo rí i pé bó o ti rẹwà lẹ́kọ̀ọ́ yìí náà rẹwà <laughs> àmọ́ ò ṣèrànlọ́wọ́ kan fún mi gbé lọ́lé tààrà mọ pọ̀ lówó mọ́ o mọ́ kiri mọ́ o wọ́n ra gbogbo yòókù bó o bá wá délé kó o bá ní sọ fún ìyá rẹ pé èmi abọ́ rẹ̀ mọ́ bọ́ tìṣẹ́ à ń là kálu pápá wàrà èmi àtúkámọ́ tó ẹ̀ mo ni mo fẹ́ rí yín lọ́dọ̀ ọ̀rọ̀ ń bẹ tí wọ́n bá ìyá rẹ sọ àtiwọ́ náà ó rọ́rọ́ ọ̀hún ọ̀rọ̀ kọ̀rọ̀ ni a gbọ́dọ̀ sọ ní gbangba àwọn tí yí ọ tí ó jọ ṣe wá láǹfààní ọ̀kárí gbéra rárá àbí wọn gbèrú ọ. má ṣe wàhálà jìnnà o sọ ọmọ pé òórùn kàtàrí má ṣe wàhálà mọ́ ọlọ́kọ wí fún ìyá rẹ̀ ni o. tí mo wí ni wípé bá a bá wa ránṣẹ́ sálàdì bá a ti ò wà àbọ̀ wà lọ́ọ̀bà á bèrè ohun tó rí lọ́bẹ̀ kó tó wà ní ọwọ́ ṣe òun ṣẹ̀ṣẹ̀ wà ọ̀rọ̀ gbádùn agbẹ̀lẹ̀ akọ́tijábọ̀ akọ́lẹ̀ ọkọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ rẹ̀ ńlẹ̀ òun jẹ̀gùn mọ́yán ni àbọ̀ fẹ́ jọ kàbínì. ìbéèrè ni a fi wá jẹun tó tún múni lọ́wọ́ dání. ṣebí àgbà ni mo gbọ́ pé wọ́n fi ń rẹ́ni jẹ ìwọ atún ni tí tí wọ́n fẹ́ fi rẹ́mi jẹ bẹ́ẹ̀ oògùn ló ti kó ọmọ àti aya lọ yìí àbẹ̀kẹ́ tí mo tún rè láti kékeré mo tún fẹ́ fi ọwọ́ alágbámi lójú lórí rẹ̀ àbọ̀ rẹ̀ àbọ̀ rẹ̀ àbọ̀ rẹ̀ ìlú awótúfẹ̀ ṣe. àṣìpa. ọmọ olùkọ́ onu. agbètùtù ọlá ni o. Ah, àgbè náà là. wo. oníjọ ni mu. ṣé ọ̀sìn kan. kò sí láburú àmọ́ ọ̀rọ̀ kan ni ń ta wújúwújú ní kùn ó ní wọn á fi tó ọ létí. sáwù. abọ́ rẹ̀ sẹ̀mí o. abọ́ rẹ̀. bẹ́ẹ̀ bíi ti bó o. ọ̀dà èmi àti abọ́ rẹ̀ à ń bẹ níbì kan mo sì rí ọmọ àbẹ̀kẹ́hùn tí ìyá rẹ̀ ń tẹ̀kọ́ mo wá wí fún abọ́ rẹ̀ pé ọmọ yìí o ó mú mi o mo fẹ́ fi ṣaya ǹjẹ́ ọjọ́ mọ̀ wípé abọ́ rẹ̀ sì gbẹ̀yìn lọ ó sì lọ lo ipò rẹ̀ kó fi gbọ́ ọmọ náà mọ́ lọ́wọ́. rọrùn. ṣé abọ rẹ gbàgbé pé awo kì í sán bàtà wẹgbẹ. tọ kò yé mi o. ń sọ ṣùgbọ́n ń fojú abọ rẹ̀ rí màbo ìgbésẹ̀ lára rẹ. Mm, mm, mm. bí bá ń kọ bí bá ń kọ èmi kàn ní kí n fi tó ọ létí ni gẹ́gẹ́ bí ìwà tó wù tó dùn mí n ò fẹ́ kó le tó bá wọn. májèó tó bá wọn sọ gbọ́ ẹ á tún padà máa ríra. ẹ àpẹnà ó dá ó dá àjọ lọ́wọ́. àjọbọ̀ àwọn olórí àwọn. ara ń fún mi ìjẹ́ka bọ́dẹ̀ mọ̀ pé kí ni kì í ṣe àwọn ẹ̀rí àná mi ara ń tà mọ́ wí nù ọmọ burúkú dùn fẹ́ àná burúkú ni ò ṣe ní àmọ́ èyí dájú ni pé ká láya rí ká tún wá lànà rí àmọ́ bí èèyàn bá ná ọmọ tó burú bá ná bá ti da àbùṣe ti bùṣe ó dúpẹ́ lọ́wọ́ yín ṣé ẹ wá rí ìlérí tí mo ṣe fún yín kì ṣe torí àwọn ohun gbogbo ń tẹ́ ẹ pé kí n ṣe lórí àbẹ̀kẹ́ gbogbo rẹ̀ ni wọ́n ṣe pátá ṣe ti gbọ́ ẹ̀ sùúrù díẹ̀ tó lọ́jọ́ ni. lẹ́mọ̀ lábẹ́rẹ́. abọ́ rẹ̀. àṣepa. abọ́ rẹ̀ má bọ̀ tèké. àwòrán alẹ́ ìṣìwọ́dọ̀ mo mọ̀ rí ọ lójúde àwọn àna mi. ẹ wọ́n rí ìyá àbẹ̀kẹ́ ni. ìyá àbẹ̀kẹ́. ẹ wọ́n rẹ̀ kọ́lọ́ ìyá àbẹ̀kẹ́ ni. apènà ń kọ́ ijó olè ti ríra yín gbẹ̀yìn. apènà mo ti gbúra pẹ̀lú ó ti fẹ́rẹ̀ tó ṣùpá mẹ́ta. kò dáa báwọn kó o mọ̀ pé ọ̀rẹ́ kan kíchíkíchí iye kan kàtàkàtà hmm, bí ọ̀rẹ́ kíchíkíchí bá nù iye kan kàtàkàtà ní òwà ó di dandan kó ṣàwárí rẹ̀ ni ẹ mọ̀jà jìnnà hmm. síra wa hmm. níta fi ń ṣọ̀rẹ́ pọ̀ àbí nǹkan mi ń bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ wípé kò sẹ́ni tí mọ̀ dí òjò bí o ṣe ṣàngó èmi mo mọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ló mọ̀ wà mí ojú tí mò ń wò yìí ò fanimọ́ra ṣé o sì abọ̀rẹ̀ ẹ̀kọ́ ló wù mí ẹ̀kọ́ mo wára wa ìyá àgbẹ̀kẹ́. ẹ̀kọ́ náà ni ah. ṣé kò jù báwọn lọ àná mi ẹ bá mi fún ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ fún ní ìtí òyò látòní dọ́là kẹ́ ẹ tún bá mi fẹ́ mi sí èmi ń sanwó rẹ̀ ah. ẹ mọ́ mi kàn ẹ ṣe wọn lọ ẹ eh, eh, eh, wọ́n fún ọ fọkànlẹ́ balẹ̀ ẹ ṣé orílẹ̀ ayé yìí ò le tó bá òun sùúrù ló gbà ojú ah. ò tó mo wá ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àbẹ̀kẹ́ aya mi olódò kẹlẹ́rẹ́ ọwọ́ kẹlẹ́rẹ́ bíbá àyà mi ọlọ́pàá gbogbo nta wí lolúwa ó ṣe sórí níbi tí mo nífẹ̀ẹ́ rẹ dé bó o bá pé ó jòyìn ó di dandan kí n bọ́ owó lóyún lọ bó bá jádò lóhùn ọ jẹ bá wa kàn bó o bá wá fẹ́ dán mi wò sọ fún mi pé ó jẹ òṣùpá ojú ọ̀run tí n bá lè ṣèyún fún ọ kó o mọ̀ pé irọ́ pátápátá ni gbogbo ohun tí mo wí fún ọ àmọ́ gbogbo rẹ̀ sórí ló gbà o ṣògbó aya mi èṣù oníyàwá ẹni tí ó dàárín wa rú olódùmarè ò ní fi sáàrin wa. ó jàre ẹkọ rẹ. ọ̀rẹ́ mi. àṣẹ. pẹ̀lẹ́ ẹ̀kọ́ nu. ẹ ṣeun. ṣọ́tò. tó bá wọn. àbíkọ́ musia. a ti tó bá wọn. èmi wọ́n sanwó rẹ̀. mélòó ń pa jẹ́nu ẹ̀ ó ti tó bá wọn.

Eh, akpɛnɔ o ah. akpɛnɔ la akpɛnɔ bó o ṣe sọ lórí o ojú méjì báyìí mo fi rí abọ́ rẹ̀ àti àbẹ̀kẹ́ tó bùsọ tí ń ah aláàtú tí ń gba múlọ́sì ọ̀daràn ah! lábọ́ rẹ̀ o. ọmọ ìtọ́wò nìkan làrùn alákejì ọ̀ọ́nì bá lọ ǹlẹ́ àwò ah, bàbá bàbá ṣé bàbá wà lébẹ̀ bàbá ẹ gbà mí o bàbá ẹ bá wò ẹ ọmọ yìí ẹ lọ́kọ̀ ẹgbà mí ọmọ yìí n ò mọ n ò mọ bí sẹ́yìn sojú rẹ̀ dàrà rẹ̀ ẹ ẹ lọ́kọ̀ ẹgbà. àkúrí má bọ orúkọ àpéjú àbòrùsà kó bọ orúkọ àpamọ́ ikú tó bá kú káwọn ọ̀tá rẹ̀ ó gbà kú àrùn tó bá mú káwọn ọ̀tá rẹ̀ ó gbà àrùn ikú ẹni bọ́ta ó dààmú rẹ̀. ǹdẹ́ ǹdẹ́ àwọn ọ̀rẹ́ tó ti lájú. ẹ kì í ara rẹ̀ ti balẹ̀. ẹ mọ̀ sí ń bábà. bọ́bá di ọjọ́rọ̀ kọ́ wa àwọn káàkó kan fún ọ ọmọ mi fún. ẹ ṣé o ẹ ṣe bàbá a ah, lọ́ọ̀ mo dúpẹ́ eh. ẹ wá wá bí amọ ayé ẹ wá bí amọ ayé ooo tó jìyà lórí ọmọ kọmọ lè gbáyé gbogbo àmì amọ ayé ooo. àánú ṣe mí o ikú pọ̀dẹ̀ ó papò. mo rí olórí àwòrí sì gbé tèmi lọ. wàhálà bá àgbà ah! ìdààmú bèbè ó mà ṣe. bàbá ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kú àtẹ̀mọ́ra o ó ah, ga o ìgbà tí mo gbọ́ ikú awódélé ó ká mi lára gan-an. Hmm? ẹ̀yin tẹ̀sí ń gbọ́mọ ẹlòmíì là tí wọ́n lè tún wá ṣẹlẹ̀ sọ́dọ̀ yín ó dùn mí gan o ẹ pẹ̀lẹ́ o. ẹ̀rí bólódùmarè ẹ̀ rárá tó fi mí dá kò sọ ọmọ má kò sáyà má àbò òkè hmm, àjídára ló ló lò rẹ̀. òwúrò ṣíṣe kù èmi náà mọ yọjú sí lóòrèkóòrè wọn àmọ ràn yín lọ́wọ́ ohun tẹtẹ bá fẹ́ sí ìmọ̀ báyìí sí. ẹ mà ṣeun. mo tún wá sí ìrírí kan fún yín báyìí fún yín tí ẹlẹ́mìí ọ̀bà tètè gbà tẹ́ ẹ pẹ́ kán ni kése lórí ilé rùpẹ̀ tí ẹ̀mí tèmi náà wà ti tọmọ mi wà àbẹ̀kẹ́ ni mò ń sọ̀hún tí ọba dàgbà tó tó ẹni ọkùnrin tó ti di ọmọge dáadáa mo sì á fà fún yín tí ọmọ sàmúyàmọ láìdé yín ni mo ṣèlérí bẹ́ẹ̀. ẹ má ṣe mo dúpẹ́. ìlérí ni o bàbá mo sì mú ṣẹ. olódùmarè ọjà pẹ́ lórí èpè gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ olódùmarè ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o àní fi irú ẹ̀ gbà ó ẹ ṣeun ẹ ṣeun. ẹ fọkàn sí ṣe àti kọ́kẹ́ sí mọ́ ronú mọ́ ronú. òru òru. àṣepa. ọkùnrin kẹsì. ẹni bá pe ṣoṣo di dada kó ní ṣoṣo ẹni tọ̀ka nírú mọ́lẹ̀ onídẹ̀ẹ́dẹ́ kórìjẹ́ ejò ẹni fojú àná wò kú ẹ bọra bọ́ wọn lásọ bẹ́yẹn bá fojú àgbàrá wo kú dẹ̀ tì ó lu àsìgbólú ẹ̀ lọ. abọ́rẹ́ o láti òní lọ àìrójú àìráyè ti bẹ̀rẹ̀ sí bá ọ torí gúnugún kì í rójú fọmọ ẹ lórí àkàlàmàgò kì í rójú kú tiẹ̀ lọ́sùn ìdábàdìyẹ kì í rójú bẹ́gbẹ́ jẹ sọ̀ǹkì sọ̀yìn kì í rójú bẹ́yìn pa ewé atare kì í rójú bá so apẹ̀nà apẹ̀nà ilé ò ní ṣojú mi so ọ̀rọ̀ tí mo pè wá sẹ́ǹkùlé wá sọ nítorí ọ̀rọ̀ abọ rẹ̀ ni n ò sì lè máa sọ lójú àwọn oníbàárà mi torí èrò jẹun pè wá síbí ọ̀rọ̀ nípa ti alábọ̀rẹ̀dé òun ni mo fẹ́ kọ́ ọ fẹ́ o abọ̀rẹ̀ mo fẹ́ kọ́ ọ fẹ́ tó tọ́ bá fàbọ̀rẹ̀ gbogbo nǹkan rà lọ́rùn gbogbo nǹkan mọ̀ lọ déédéé o sì rí i pé wọn ò lẹ́nìkan àbí ta lórí kò sẹ́nì kankan o abọ rẹ̀ ni mo fẹ́ kó o fẹ́ mo sì fẹ́ kó o gbà sí i lẹ́nu tó ti yí ọba hàn tọ́ba á débẹ̀ ọ wà máa tẹ̀mọ́ létí gbogbo ìgbà tí bá ti ń ṣeré ìfẹ́ pé dákun bá lé mi má jagun mọ́ má jagun mọ́ kọ́dà kó jogun omi kó jogun omi torí tẹ́mi fi ń sọ báwọn ni pé ọlọ́run ní sọ àdó pọ̀ sàn gan o ò ní rógun ọpọ̀ sàn gan ọmọ kékeré ara rẹ ní ọ́ só ti yí ọba hàn dákun ṣàánú mi sọ́wáyé tó ti bí hm, jágbàgbé mi jágbàgbé ẹ̀yin kọ̀sán náà ń bẹ̀ ẹnu lásán báyìí kò ṣeé ṣe ìṣẹ́ntì ọgbàdúrà kọ́mọ rẹ̀ kọ́mọ jókòó síbi tọ́da oyè ọba àwọn tí mo ní bọ́ sọnù. gbogbo ń tẹ́ ti sọ lóye mi ìyá mi gbogbo ibi tẹ́ sọ́dé àti ibi tẹ́ sọ́dé gbogbo ẹ̀ pátá lóye mi nkúkú lókè mi lẹ́yìn ọ̀run ẹ̀yin nìkan náà mo ní ní ìsì lè kọ̀rọ̀ sí lẹ́nu gbogbo ń tẹ́ bá ti ní ìṣe báyìí ní ìṣe. ọ̀kàrẹ̀ láì ọ̀kàrẹ̀ ọkọ mi ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu gbogbo wọn bá bọ́ ọmọ rẹ sọ báyìí ni ó ṣe ọkọ mi ó ṣe ká lọ báwọn oníbàárà wa. ẹ lẹ́ lé o ìyá àbẹ̀gẹ́ ìyá àbẹ̀gẹ́ o. mo ń bọ̀ ni o. àlejò ńlá mo gbà àpènà ọ̀la ẹ mọ̀ pé ijọ́ mẹ́ta gbogbo ilé ńkọ́ tí ò sí yọnu kankan olódùmarè ọ̀tẹ̀. ẹ dákun ọ̀rọ̀ kan ni mò ń gbọ́ ní àárín ìlú mo wá ní n wá béèrè bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń òjú lórí àbẹ̀kẹ́ àti abọ́ rẹ̀ lọ mò ń gbọ́ pé ẹyin abọ́ rẹ̀ o ọkọ àbẹ̀kẹ́ o àbẹ̀kẹ́ o aya abọ́ rẹ̀ o mo wá wò pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kí n wá yọjú sí yín o ṣeun apìnà ó rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ mm. ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ọmọ àbẹ̀kẹ́ mọ̀ ní ọmọ àbẹ̀kẹ́ lọ́mọ̀mọ̀ ta kú ó ní ọ̀nà fi abọ́ rẹ̀ lòun afẹ́ ó ní ọ̀sẹ̀ tó lè yẹ lọ́wọ́ ẹ̀wò nínú wọn sáfẹ́ a sì ṣe ṣe àwọn sáta kú àbí. ìyá àbẹ̀kẹ́ hmm? ṣé bẹ́ẹ̀ a ṣe sojú rẹ̀ tá a fi jobi lábìlú bí àbẹ̀kẹ́ bá ń wo mọ́ abọ́ rẹ̀ ẹ̀yin ò já dànù ni. Hmm àbí ẹ ti gbàgbé ni ẹ gbàgbé ipa mi lórí ẹyẹ àbẹ̀kẹ́ yìí ni àbẹ́yìn gangan lẹ sì gbàgbé ìlérí tẹ́ ẹ ṣe fún mi à àṣàdéhùn má musẹ́ bírú wọn bá sọnù àgbọ́dọ̀ wá wọn àsọ̀rọ̀sẹ́ irú wọn là wà. ìṣẹ́ra àwọn ọmọ ọ̀sìn ni kò sí tí wọn sọ bábẹ̀ kẹ́ tán kò sí tí wọn ẹ sì mọ àwọn ẹni fìlà báwo fìlà rẹ̀ orí wọn ní òde. fìlà rẹ̀ ló worí ọmọ mi. filara rádaràda wo ní abọ́ ń gbé kiri tí ń dé sórí ọmọ tí ń bọ orí ọmọ mu. bọ́ bá fẹ́ dé fìlà sórí rẹ̀ ẹ̀yin ò gbọ́dọ̀ yẹ orí ọmọ yín ni. àbẹ́ gbàgbé ti ń bẹ láàrin ọmọ ń gòsè yẹ ọtakú ni ah, èmi náà bá ṣiṣẹ́ ń wò mí nísìn ah, lè sọ pé kọ́ ọmọ ọmọ ṣe eh, eh, tiẹ̀ ìwọ náà ti oògùn èmi lò ó ní gan-an kí ni ká sọ kò sí nítorí ológun onígbogbo ẹ̀ olówó gbogbo ẹ̀ ní sí fi ń dé alọ́run èmi ọ̀rẹ́ wo kò sẹ́ni tí ọ̀làjú rẹ̀ lẹ̀ tí àwọn ọmọ rẹ̀ bíi tí kò ṣe kinní o. kí ni abọ́ rẹ̀ ní tèmi ò ah òkè ní ìyàtọ̀ síra wọn o. abọ́ rẹ̀ lóògùn èmi náà sì lóògùn. ọmọ mi lọ́ta kú o ọlọ́run ọ̀fẹ́ gígùn ó ní tó kí n gan ló ń fẹ́ ó ní tó ń fẹ́ nu ó ní kíkí ní ọ̀ka ńlá dọ́sọ̀nù n ò sì lè sọ pé kọ́ mọ́ ọmọ rẹ̀ bẹ̀ ah ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀dà inú mi dùn sí tẹ̀ wí ṣe é gbọ́ ẹ ṣe dáa. èmi lọ́wọ́ á ṣe kò sí tó lè ṣe ó lẹ́sẹ̀ kankan ah, ẹjọ́ wa ẹjọ́ wa mọ̀ mí nu ń wá alájú mi lẹ̀ kọ́ ọmọ lọ fẹ́ tí ò ní nǹkan ká bọ́ rẹ̀ nu kò sí tí ò ní fi tẹ́lú ẹ̀ lọ́rùn kò sí tó ṣe fún mi ọgbọ́n bá mi. alágbára ayé ẹ̀ ṣayé jẹ́jẹ́. ẹni ó lè ní kọ́ ló lọ́la kò sẹ́ni ọ̀lẹ̀ mú mi gbogbo ohun tí n bá ṣe òwà ṣègbè àṣepamọ́ ni òbá má máa ṣe o ẹ̀sán ń bẹ̀ gbogbo ohun tí àbá ṣe gbogbo ohun tí ò bá ṣe lẹ̀sán bẹ fún dákun ẹ̀yìn wọ alágbára ayé ẹ̀ṣà ayé jẹ́jẹ́. alágbára ayé ẹ̀ṣà ayé jẹ́jẹ́. ṣayé yáyá ẹni ó mi. ẹ kúlé bàbá mo ti dé o. ó fojú mi sọ́nà. kí ló mú ọpẹ́ tó báyìí. Ah, ìyá mi ló mọ àrùn mi ń sẹ̀ bó ṣe wáá dé náà ni mò ń bọ̀ yìí. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ iṣẹ́ kù pọ̀ jù ọ́ lọ. rárá ibo lẹ́rù rẹ kù sí. Ah, ẹnu ẹ̀ náà rè. ọ̀kàrẹ̀ ah, ọ̀kàrẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àná mi mo dúpẹ́ o gbogbo ìgbà ni wọ́n mọ fọpẹ́ fún wọn béèyàn bá gẹ ṣe nínú mi lọ́jọ́ tòní kò ní kọ́sẹ́ o. ọ̀yà ẹ̀yà wa gbé wọlé òòrí kó o tó dé èmi náà ti ṣe nínú iṣẹ́ rẹ ibùsùn tá sí mo ti tẹ́lẹ̀ ó kàn kú kí wọ́n dáná oúnjẹ tá a jẹ ni ẹ ṣe o mọ̀ pé òkèlè àkọ́bù kì í rárí ọbẹ̀ ìyàwó àkọ́fẹ́ ẹ kò ní rárí ẹ ní abómọ̀ bẹ́ẹ̀ ni bàbá àmọ́ okun inú là fi gbé títa ọ̀ya ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé tí mo lọ ọkọ̀ dùn lọ́dẹ̀. Ah. òun alẹ́ yìí ó yàtọ̀ àyà mi kò ah, kárí bọ́mọdé. ayé abọ́ rẹ̀. galaya ah, ọ̀rẹ́ mi apẹ̀lọ́la ò kárí. yóò sì wá àdìta lẹ̀ ń sàṣọ. inú mi ń dùn mí èmi àtàyà mi ni. àyà mi wo. Ah, lónìí náà ni o péjọ kan ni nǹkan ń bẹ̀rẹ̀. ọ̀sẹ̀ á ẹ ẹ tí ì lè gbọ́ nítorí kó ṣe ń ṣẹlẹ̀ lónìí ni ẹ mọ̀ wá wò pé tí ó bá fi tó bí ọ̀túnla nítorí wọn ò ní lè jáde ńlé lónìí o bí èmi bí ọ̀la wọn ò ní jáde ibikíbi tí ìyàwó mi bá wà wọn ò mọ ọkàn mọ ni ẹ bó ń dáná lọ́wọ́ àákan mọ́ra wa bá ń sùn àákan mọ́ra wa bá ń wẹ̀ àákan mọ́ra wa ni títí dọ̀túnla <laughs> bó bá wa di bí ọ̀túnla ẹ̀wọ̀n mọ̀ bu ẹ̀yìn èèyàn mi bọ́. àwọn adarí rẹ̀ ó ti mọ̀ pé wọ́n mú mi cutting máa wo apètùkúlé ìyá òun àti abọ́ rẹ̀ lúwa yìí ọ̀rọ̀ yìí a máa ń pè lówó ẹ̀ ńlá ronú o bí apètùtù bá dóbì kan abọ́ rẹ̀ alóhùn ní dúró bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni awo ní gbogbo wa wo àwọn èèyàn béèrè lọ́wọ́ wa bá bá ṣe ṣe awo sí o kí ló rò kọ́ tiẹ̀ fàjà wọn gan náà. kí n tèmi àti apètùtù léyà àti abọ́ rẹ̀ ìlú àwọn ọlọ́mọ tí wọ́n ń fà iṣẹ́ kan náà ló sì pa wọ́n pọ̀ àtàbọ̀rẹ̀ àtàpè tutù iṣẹ́ kan náà ni wọ́n jọ ń ṣe kí wàá ń tèmi kí ń tèmi. ẹ kí o kí wàá lórí pé a lè ṣe sọ̀rọ̀ yìí tíjà ò fi parí. wọn máa ń tẹ́ lè ṣe sí o sọmọ pé wọ́n ní làgàtà làgàtà wọn náà la ṣe pa tíṣe wọn fẹ́ papọ̀ bóyá tọ́ ọ bá tọ́ aṣípa lọ bàbá wa sọ fún ọ pé báyìí ni kò ṣe o kò mọ̀ bọ́sẹ̀ ṣíṣe èmi ò mọ̀ èmi ò mọ̀ tí wọ́n lè ṣe sí wọn ò sì ṣe sáà ti rìnrìn àrè kan. àwòdì ẹ bí sọ̀bà pẹ́ni ẹnìkan ò gbọ́dọ̀ pẹ́sẹ́ mọ́ já tètè lọ ni ah, ah, wọ́n béèrè lọ́wọ́ wa bàbá ti ṣe ṣàwo sí wọ́n béèrè lọ́wọ́ wa. Ah, wọn bàbá mi wá wọn máa dáhùn ẹnu kọ́ ń dùn mí o ẹnu kọ́ ń dùn mí o bàbá ti ń bèbí wọn máa dáhùn o. já eh, tètè lọ. bàbá dá gbé kìnìún padà. yàyàn ọ̀dà bá tètè wáyé mo ní kí mẹ́ta ní bá ṣe lóore bá ṣe gbé orógbó lóore orógbó lẹ́lẹ́bẹ̀ẹ́ sọ kó dá lójú má ṣe bí obì lóore obìnrin bí kú obìnrin ń bàrún bá tún ṣe bí òkú lóore orí láìsí òwú ọmọ ẹlòmíì bá bọ́ra alẹ́ àjọpọ̀ mi bá bọ́ra alẹ́ àjọmọ̀lò tóyàn bá ní nkúmọ lọ́mọ mẹ́wàá là fọ́lúwa ikú apá méjì akẹjọ àrùn apá méjì akẹfà akọ́lé méjì sígbó yóò kọ́ ti méjì sẹ́yìn akọ̀wọ̀. àṣìpa àṣìpa. àwọn èèyàn nílé àìdédé rewu lọ́sàn-án. ọmọ ìyá dùn. Hmm, àjọmú. Hmm, hmm, kà sí nǹkan ẹ lẹ́ ẹ kú tọ̀nà ṣé ò sí o torí àyídédé réwu lọ́sàn-án. ẹ ẹ àṣepa èyí ti jẹ ẹ sì sí gbogbo ilẹ̀kùnlẹ̀ gbayawu ah, bá a ṣe wọnú lé làwọn òpè à ah, níbo ni wọ́n lè sílẹ̀kùnlẹ̀ tí wọ́n kọrí sí ibà. èmi náà mo wà ń bẹ̀ ń ẹ gbogbo ilẹ̀kùn tó rí tí mo sílẹ̀ ń o lè kọ́ ègbégbèdú ọba. àṣepa bólé ọ̀ wọlé bẹ́wúrẹ́ bá wọlé sí kò ní rí nǹkan mú jẹ. ewúrẹ́ kẹ̀ nílé tó ṣe pé èmi mọ́lé ewúrẹ́ nìkan ló ń wò ń bẹ̀ àwọn màálù gan ń bẹ́ẹ̀ gbogbo àwọn kinní tó arí bẹ̀wọ̀n èmi kinní tí mò ń sìn wọ́n rè tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀. ìyá ń kọ́. Ah, ah, ìyá ròde ròde àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ yọ̀ọ̀dà fún yín àyè dédé réwu lọ́sàn-án kà sí nǹkan tí mo fi rí yín. ẹ̀yin ọ̀rọ̀ lórí abọ́rẹ̀ ìlú àti apètùtù ìjà wọn yìí à ń fojú wò pé yóò parí yóò parí kọ́ parí bọ̀rọ̀ hmm. tó jẹ́ pé bàbá fẹ́ lòdì awo bábọ̀ rẹ̀ bá ti fojú kan apètùtù pé ń tẹ̀lé wa abọ̀ rẹ̀ ó lòun mọ́ bẹ́ẹ̀ sì ni bí apètùtù náà bá rí i pé abọ̀ rẹ̀ ń bá wa lòde apètùtù á lòun mọ́ ti jẹ́ kí ni láfi ní ká wá sọ́dọ̀ àṣepa ní ẹ̀kọ́ tó bí ọba Eh, gbogbo ntọ́ sọ kò kàn mí òun lè mí dédé rí o àmọ́ pé kò sí ntọ́ kàn mí èèyàn kan jà èèyàn kan jà èmi èyí wò yàn wọn ò mọ̀ bẹ́ẹ̀ èèyàn kan bínú kódà bẹ́ẹ̀ èèyàn bá ń bínú sí mi gan wọn ò fura wọn ò mọ̀ àwọn ló wá ní pé ọ̀rọ̀ abọ́ rẹ̀ àti àpè tutù pé eh, bó ṣe rí màá tọ̀ ìwọ ní làgàtà wọn bàtà rẹ ni gbogbo wa lè jó sí ohun tó gbé wa wá nù. ìmọ̀ pẹ́yìn náà ti gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ torí mo mọ̀ pọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó sojú ìlú ni kò fara sí i àbọ̀rọ̀ mi ò yé yín ṣe é wá rí o ńgbà mo fojú inú wo gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń ẹ rí i pé abọ́ rẹ̀ ń lọ jẹ̀ ìdí rẹ̀ olójú kòkòrò báyìí ń labọ̀ rẹ̀ gbogbo nǹkan nísìnyí máa ń fẹ́ kọ́ ṣe sọ́dọ̀ ọtí ẹnìkan bí n bá ń roko bẹ́ẹ̀ ọ̀dọ̀ ara ẹnìkan ní máa ń ro sí owó òun fẹ́ kẹ́ lòmíì ọjẹ èyí ń lọ bí asípánú èyí ń wọn apètùtù àbẹ́ẹ̀ gbádùn mi so bọ́rọ̀ ti wá rí yìí èmi náà wá rí i pé ohun tóun náà ṣeun èmi gan mo lè ṣe torí bá a bá ní ká fọ̀rọ̀ náà lẹ̀ ká máa wò ó nǹkan lè ti bẹ̀ bàjẹ́ o àbọ̀rọ̀ mi ò yé yín torí pé bá a bá ro ti tẹ̀là ìjọ bàjẹ́ o bá a sì ro ti tẹ̀là ìjọ ò ní dùn èyí ló wá jẹ́ kí n sọ fún yín pé ẹ já rò ó dáadáa kó má bàa bàjẹ́ torí pé bá a bá ní ká máa wọ̀rọ̀ náà ọsẹ ẹsẹ kó tó kára kó wá padà kára ẹdẹ àwa akíní yìí o àbọ̀rọ̀ mi ò yé yín báyìí ẹ wàá jẹ́ kí gbogbo wa ká pàmọ̀pọ̀ ká dì pàǹpá ká wá bá rẹ̀ jà lórí ọ̀rọ̀ tí ń yìí wọ́n sì mọ̀ pé bá a bá ẹ wò ó bẹ́ẹ̀ tí o lórí gbẹ̀nà ìwọlé wọn tètè bẹ́ẹ̀ mo wí ká bá bẹ́ẹ̀ ni. ẹ̀wọ̀ àṣìpa ó ti yé mi àwọn oníjẹkújẹ wọn ò nílé sọ̀rọ̀ tọ́ bẹ́yìn sọ yìí sẹ́rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí ó ti yé mi pátápátá bẹ́ẹ̀ ẹ wọ ẹ wọ ẹ sọ fún gbogbo alágbára lẹ̀ yìí o kí wọ́n sọ̀rọ̀ lórí èmi o kí èèyàn má bàa kan tèmi jẹ́ kó má lọ gbé bó lè ṣe kankan lórí ọ̀rọ̀ mi o. ọ̀la rẹ balẹ̀ nǹkan bẹ ẹrù ń bẹ lé olúwo mọ́ báwo mọ̀ pé olúwo mọ́ gan fúnra rẹ̀ ẹrù ni ọmọ yà ó. bẹ́ẹ̀ ó náà fi lágbára jà á lọ àbí kò ti yé ọ ni. ọjà kò yé èkejì rẹ pé ẹni ìwé ẹjú báyìí. ó ti yé òun náà sọ pé wọn ní. ọtí jẹnu má bẹ̀rù má sọ jọjọ ní. já a lọ ọtí jẹnu wọn àbẹ́ ìgbà ọ̀rọ̀ tí mo wí òun bá ti sẹ́nu wọn. ó ń gbé èké ní ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀kẹ́jì ọ̀kọ̀ọ̀kọ̀ àwo kéré àwo àgbẹ̀ ní àwo dàgbà àwo àgbẹ̀ ní àwo lọ́mọ ní. ẹ̀yin ọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu àṣìpà yìí èmi ká èmi fẹ́ ká fojú sùnùkú o torí pé abọ́ rẹ̀ tán ń dá lẹ́bi yìí èmi ò rò pé abọ́ rẹ̀ lè hurú àwọn o. Ah, ah. Ah, kí ló dé tí àwọn èèyàn bí wọ́n bá sọ̀rọ̀ lẹ̀ tẹ́ kì í máa fi làákàyè gbé ó yẹ kẹ́ ẹ máa fi làákàyè gbé gbogbo nǹkan ṣé àṣìpa ṣé yóò rí abọ́ rẹ̀ tì ni. àwòdè domi òde wọn èwo lè bú kí la sọ́lẹ̀ tó ti ń bu wa pa ní làákàyè ti yẹ. wọn bú ọ ọmọ ń tọ́ ni pé tẹ́ ẹ bá fẹ́ kúrò nílé kẹ́ ẹ máa mú làákàyè kúrò nílé bẹ́ẹ̀ bá ti fẹ́ kúrò ṣé gbogbo ọ̀rọ̀ tásìpa sọlẹ̀ hmm? ṣé àṣìpa ó rí abọ́ rẹ̀ tì kò ní retí ẹ wọ ń tẹ́mi kọ́ ẹ bẹ́ sọ fún yín ni pé oyè tó kára wọ́ ó ń bà wá kárẹ́ ẹ̀dẹ́ gbogbo ìwà tó yẹ wọ́n ní ó ń wù yìí ó lè wù sáwa náà. àbọ̀ rẹ̀ yìí ṣàjòjì wa a ti mara wa ti pẹ́ èmi ò sì gbọ́ pálapàla irú irú eléyìí ní ọwọ́ àbọ̀ rẹ̀ rí o. àwòdélé a máa dùn mí fún yín tẹ́ bá fẹ́ jáde lé ẹ̀ kí rántí mú làákàyè ẹ̀ ní làákàyè kankan ẹ̀ mú dání. àwòdè òun tó bá tún bú mi tó bá tún sọ bẹ́ẹ̀ wọ́n sàn inú ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èwo ni àmúlàkàyè àmúlàkàyè báwo bá kọjá yèrè àwọ̀ tẹ̀ àwọn ọmọdé tẹ o má dán o má dán o bẹ́ẹ̀ yọ dán o. orí nǹkan àṣẹ èké ó ṣe bandidi bandidi. àríkáwádìí ohun gbogbo dáadáa dáadáa bó bá ṣe pé wọ́n náà parọ́ mọ́ ṣé àníwádìí ànítàmọ́lẹ̀ sọ̀rọ̀ ni orí nǹkan. ẹ̀ka ṣoṣo ọ̀rọ̀ òwe àdára àṣìṣe kì í bọ́jọ́ àṣìṣe kì í bóòrùn àṣìṣe ẹni bá wa nílùú a àwa ní gbogbo òṣì ẹ̀yìn náà ti mọ̀ lẹ́sà àbára ọ̀gọ̀ aròkọ olóògùn láìsọ fún àsápẹ́ọ́là ánìkan jó wọn ẹkùn apètùtù tó nílé Òṣogbo àyè ń jẹ́ ológun àrọ́tì abọ́rẹ̀ jíjì wàá gbó àtọ́ iyì rẹ̀ ò ní wọ́n èrè lóòtú mo fi rùyù ẹ ẹrí ká ẹrí ká mo fi rùyù ẹ kí n máa gbọ́ látọ̀dọ̀ kábíyèsí olúwo mi àsápè á nìkan tó òun ẹkùn àgbágbá mi gọ̀mìgọ̀ ẹ kì í jẹ kan tó tún béèrè mí mo káyé olúwa. àwọn oúnjẹ. àwọn oúnjẹ báwo. àṣẹ. àwọn aláṣẹ lè báyìí làárọ̀ àṣẹ. olúwa mi ní kí n kí yín pé àròdún sọdún àròṣùjọṣù oníbọ́dún bá dun kòrògùn amáwọ̀ tutù wálé ayé àwọn gbogbo wa ò ní kaṣọ́ o kábíyèsí wá ní nípa ètò ọdún ti ìlú ńlá tí ń bọ̀ yìí èyí ò ti lu Òṣùgbó olúwa mi wá ní wí fún yín pé gbogbo ètò tá a bá ṣe ní àyè pátá lòún fara mọ́ ibi tá a bá wá fi orí ìkòkò sọ́ọ́rún sí kí n wá bá wọn láàfin bá a ti ṣe náà nù òbíríkìtì ń kalẹ̀. inú agbada kan náà lẹ́yẹ tí ń jẹ ló ti mú ló tó fẹ́. ọ̀rọ̀ wa dọ̀rọ̀ abọ̀ rẹ̀ abọ̀ rẹ̀ lù olùwò mi ọ̀rọ̀ lọ́gbọ́n yìí o bàbá ṣe ṣe òdìwé ọkàn a tún gbọ́dọ̀ tẹ̀ tún fún ajá mọ́ bẹ́ẹ̀ ni nígbà àwọn ti pé kábíyèsí ló rán ni sílẹ̀ àwòdì fẹ́rẹ̀ bàrà ó fẹ́rẹ̀ ìwúyẹ́ nù atẹ́gùn táǹdì òtá mm-hmm. kan ó gbéra fò ó wọn ní kí ló dé oníbi iṣẹ́ bá yá iṣẹ́ ti yá mi hmm, kálùlù òṣùgbó faraàlú kọmọjọ́ tá a ṣọdún ló kù. ẹ abọ rẹ ọdọwọ rẹ ọdọwọ ẹlẹdùnmọ rẹ ìlú òṣùgbó ọwọ́ rẹ ló wà bọba ṣe ń dún ọwọ́ rẹ ni bọba tún kù díẹ̀ káàtó ọwọ́ rẹ ni àmọ́ èyí tó fẹ́ dún lọ́dún yìí kò ní jẹ́ àìní dún a túbọ̀ máa dún bó ṣe ń dún ni torí ní àjò bàbá rẹ ni kò sì ní wọ́n. ìwọ ni mò ń dúró dè lójúde ń bí wọn fẹ́ kọ́rọ̀ èmi rẹ kó dípàdé lọ́wọ́ àmọ́ bọ́ bá di ọjọ́ rọ̀ mo fẹ́ kọ́ bá mi ní odi ìdájọ́ èmi rẹ jọ ní gbólóhùn. ó pa gbòjà nù o. Mhm. Ah! <laughs> ẹni tó bú mi lẹ́yìn mọ́ kó fà o àmọ́ ẹni tó bá fi wọ̀n mí lójú mi pé kí ni wọ́n ṣe irú wọn là ń ṣe wọn alágbára ayé ẹ̀ṣá ayé jẹ́jẹ́ ẹni ó lè ní kọ́ ló lọ́la kò sẹ́ni ọ̀lẹ̀ mú mi gbogbo ohun tí n bá ṣe òwà ṣègbè ni o dákun ẹ̀yìn wọn ẹ̀sán ń bẹ̀ ọ́. dédé báyìí ní ìwà rẹ òkété o báyìí ní ìwà rẹ ò bá fá múlẹ̀ ò dá fá ọ̀dàlẹ̀. apẹ̀nà hmm? kí mo fi dalẹ̀ rẹ. ìwọ ọ̀dàlẹ̀ mi èmi mo kọ́ rí àbẹ̀kẹ́ mo ló ń wù mí mo fẹ́ fi ṣaya ó sì lo ipò rẹ ọgbà mọ́ ń lọ́wọ́. ìjẹ́wọ́ kẹnu sábẹ̀kẹ́ pé ìwọ ò fẹ́ èmi mú kẹnu sí i nítorí pé béèyàn pa mi wọn ò ní ṣàìsọ tẹnu mi ẹni àìfọ lóró gbé ìwọ ò kẹnu sábẹ̀kẹ́ ẹ̀kọ́ ló pòórà hmm. èmi mo pọ̀ mọ́ pé wọn ò fẹ́ ìwọ gangan lọ́dà yẹn ǹjẹ́ ọgbà mi láyè ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ àyà rẹ̀ mọ́ ọ̀rọ̀ òun gangan mọ́ ọkọ̀ kalẹ̀. ọ̀dàlẹ̀ ni ọ́ àmọ́ mo ti pé bó o bá dà mí èmi ò ní dà ọ́ tẹ́lẹ̀ mo wá ṣetán láti dojú ìjà kọ́. Eh? Eh? Eh? ọ̀ṣẹ́dẹ́tẹ́ rẹ̀ tẹ́tẹ́tẹ́ babaláwo eku ní kí n fáfẹ́ ku ọ̀ṣẹ́dẹ́tẹ́ rẹ̀ tẹ́tẹ́tẹ́ babaláwo ẹja ní kí n fáfẹ́ ja ọ̀ṣẹ́dẹ́tẹ́tẹ́ rẹ̀ tẹ́tẹ́tẹ́ babaláwo àrọ̀ gidigba ló kí n fáfẹ́ àrọ̀ gidigba ó fún òtẹ́tẹ́ òní ni kọ́nàkọ́nà kọ́nà wọn gbogbo ibi tí sọ́n bá wà lára rẹ lẹ́sẹ̀ rẹ lápá rẹ kò mọ̀rọ̀ kápá àbọ̀rẹ̀ òrèrè awọ ayé lọ́dífáfá ayọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ awọ àtàn lọ́dífáfá tàn òrèrè ló máa wọ̀ ọ́ gbọ́dọ̀ ráwo mú ìdúró gbogbo ńlá oṣù àwo. ògbólógbò èrè níjí nífe ilẹ̀ yìí kékeré ọ̀rọ̀ gbọ́dọ̀ ẹ̀fọ́ níjí nífi òwò rẹ̀ fọ́ bèrè ògbólógbò ra ọ̀ níjí nífojú kò sùn lálẹ́ dí ọ̀run akéré abẹ́rẹ́ ọkọ̀ tá a gbé fún. èmi ni olórí ìlú kù síbi kan o ajé ni mo ró ajé ni mo ró èrò ni mo sọ èrò ni mo sọ òtété òní ni apá ò padà síbi apá ń gbé kẹsẹ̀ ò padà síbi kẹsẹ̀ ń wà yéè arọ ni mo jà sáàgùn mo sáàgùn títí mo tó fẹsẹ̀ méjèèjì sáàgùn èmi aláwo alápatà tí ó kú tábà ségun lójú yéè yéè ọ̀rẹ́ ìmùlẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ìyá àbúrálẹ̀ ọ̀fẹ́ ah, ọ̀nà. a ah, wèrè ó sọ mí dá lábàáwọn gbogbo ara sì ń súnkì ẹ̀fúùfù. Ah! o meu kúrú. ó kù síbì kan tí yóò bá sí tàwọn tó láyé báyìí wọn ah, kò lóde olúwa rẹ ti wọlé lọ ah, odò òdì inú ilẹ̀ lòkété ń tọ́mọ tiẹ̀ gbogbo ẹni tó bá pé ń kú ọmọ ṣayé wọn nínú ilẹ̀ rẹ ọmọ wọn sí ohun èyí tó láyé ah ah ah ah ah ǹjẹ́ ọ̀rọ̀ mi dà fati àfàtì ní tọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi dà fati àfàtì ní tọ̀rọ̀ mi ònùgún wọn kì í rójú fọmọ wọn lórí àkàlàmàgbò kì í rójú kó tiẹ̀ lóṣù ìdábàdìyẹ kì í rójú bẹ́gbẹ́ jẹ sọ̀ngísọ̀yìn kì í rójú bẹ́yìn pọ́n ewé atare kì í rójú bá tare so ara mi ọ̀nà iṣan ara mi kò máa nà ah, ah, ah. abániṣẹ́tẹ̀ lórúkọ àpéfà ọkùnrin gbirigbiri bíi dẹ lórúkọ àpéṣù ọ̀dàrà ọkùnrin gbọ̀ngbọ̀nràn abidẹ lẹ́nu orúkọ àpòrìṣà ńlá òfò jánà fẹ́pọ̀ para orúkọ àpọ̀balúayé ǹjẹ́ ìfá wa dẹkùn wa dẹkùn ògbúrú ọ̀gbára kómi ọmọ àdàjọ wọn ògbúrú ọ̀gbára ìfá dẹkùn wa pa wọn jẹ ooo. bá kọ̀la kọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà tó bá kọ̀la kọ̀la ẹnu ẹnu lẹsẹ̀ fi pè kúrò ojú ọ̀nà ìdí ẹ̀kú mi dọ̀la abániṣẹ́tẹ̀ lórúkọ àpẹ́fà ọkùnrin gbirigbiri bíi dẹ lórúkọ àpẹ́ ìṣọ̀dàrà ọkùnrin gbọ̀ngbọ̀nrà bíi dẹ lẹ́nu orúkọ àkórìṣà ńlá òfò jáná fi kó para orúkọ àpọ̀balúayé ìjẹ́ ìfàdẹ́kùn ògbúrú ọ̀gbára iṣẹ́ alálùfáà iṣẹ́ oníṣègùn ògbúrú ọ̀gbára. ikú mi ò yá èmi gbẹ́ngbẹ́ng là gbókè èyí tó láyé ẹ̀ ṣe mo dúpẹ́ o ìyá mi ajíbọ́lá ọmọ ẹ̀dùn ọ̀rọ̀ gbénú lédè kùnyùmùnyùmù àfijú ẹyẹ tí mo mi lágbádá àfijú àdàbà tí ì jẹ láwùjọ àṣà àfijú òrófó tí jẹ ní gbangba oko ológo ńlá tí ì lókè àjà gọ̀lọ̀ lólógo ń wọ̀lọ̀ lólógbò ń ta wobọ̀ bí mo bá lọ màá dé dandan ni. láàárọ̀ ìyá rògbò ẹ̀bọra ti jẹ́ látọ́pa láburú yẹ kí òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. olùkòso àyànná àkàtà yẹ́rìyẹ́rì eégún ńlá ti yọná lẹ́nu òrìṣà tí bolóko lẹ́rù ságìrì làgìrì òlàgìrì kàkà fígbẹ́ dúnbọ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. gbogbo ẹ̀yin gbarumọ̀ lẹ́ ṣeun ìrìlò lógójì àìbókùn ẹyẹ lórí ìtẹ́ kó kó kó báyìí là bọ́ta lálẹ́ odò èmi n ò kú ẹ gbà kú mi kú ni. báyé bá kọ́ńdídà kọ́ńdídà inú ẹni la mọ̀ ó. báyé bá kọ́ńdídà. rándanrandan wo rèé ìgbà yìí lọ́la ọ̀rẹ́ ìmùlẹ̀ mi ni ó ṣe wá lè dojú ìjà kọ mí nínú ọ̀rọ̀ tí ò tọrọ ohun tí ò tó nǹkan ó wà lè rí bẹ́ẹ̀ ni àmọ́ ìgbà yìí lọ́la. Adigun. ṣé ò sí. ìwọ tó yẹ kó o máa yọ̀ kó o máa dunnú. èmi ni wọ́n á bọ̀ yọ̀ ni. mo rò pé wọn ò gbọ́ ni mo ságbọ́ pé a ti fà ọ́ lẹ̀ fún abọ́ rẹ̀. Hmm. ìgbà ìlọ́lá hmm. kí ni ò ní fàrònú lóòótọ́ wọ́n mú mi lẹ̀ bí ọmọ oyè tí ó jẹ abọ́ rẹ̀ àmọ́ ó ti gbàgbé pé báà ní nǹkan àgbà bí èwe làárí ni. bẹ́ẹ̀ni nígbà tá a bá róhun ètùtù bó o láṣẹ jábọ̀ rẹ̀ tó o sì mọ̀ pé àṣà àti ìṣe ilẹ̀ wa bá a bá ti róhun tá a fi ṣohun ẹbọ wọn ò gbòyè lọ́wọ́ ẹni wọn ò sì gbé lẹ́ni tó bá ní lọ́wọ́ hmm. ibo mo ti fẹ́ róhun ẹbọ báyìí àbí báwo ni oyè abọ rẹ̀ ò ṣe ní bọ́ lọ́wọ́ mi. Ah, dodo ọ̀rọ̀ ni àmọ́ ṣé kò ju ohun ìbọrí náà lọ. ṣé kò tó ń torí hmm. kò tó rònú ìbàyí lọ́lá ó tó rò bó bá rí bẹ́ẹ̀ mò ń bọ̀ wá. bọ̀. àbẹ̀rù kò lu akíndanidání ládùúrú gbogbo ọ̀rọ̀ bàǹtàbàǹtà tá a sọ́lẹ̀ mò ń bọ̀ lè sí. ó ṣe fà gan bí ìgbà tí ó fi àṣẹ rán mi ṣẹ́ gbogbo ohun tí ó fẹ́ lò yìí mo fẹ́ rèé gbà láwìn mi kì í ṣe pé mi náà ló lọ bí n bá sì ti gbà wá tán ọjàbọ̀ rẹ̀ náà nù bó bá mà jàbọ̀ rẹ̀ ó mà ti jẹ́ gbé nù ní tí mo sì fẹ́ rèé gbà yìí òun náà lọ fẹ́ lò èmi ni wọ́n sì sanwó rẹ̀ ǹjẹ́ ń rèé bá gbà bá sì bá gbà tán èmi náà ó béèrè èyí tí ó ṣe fún mi. ìwò pò nínú ó yẹ nǹkan kọ́ bí léèrè náà pé kí ni èrè mi kí ni ó ṣe fún mi o kó tó di pé mo rèé gbà. ọ̀rẹ́ má dà mí o torí bó o bá dà mí o mi ò ní dà ẹ́ o. mi ò mọ èrò ọkàn rẹ nígbà tó dìde fòó bí ìgbà tí àwòdì fẹ́ gbéra lẹ́ǹkan ni bó ń bínú ni wàá mọ̀ bó o fẹ́ bá mi rọ èrò sọ̀rọ̀ mi ni n ò mọ̀ n bá ní tó kémi náà ó dìde ká ti rò mí kó mẹ́sẹ̀ ó lé kí n wá nǹkan ètùtù lọ mm, nǹkan ètùtù ni mò ń wá. má dààmú ara rẹ ìmọ̀ fẹ́ dàrú ni gbogbo ń tàn wá ń bẹ lọ́wọ́ mi. ń bẹ lọ́wọ́ rẹ. bẹ́ẹ̀ ni. ẹ gbé e lé mi lọ́wọ́ ọ̀rẹ́ mi. ah n ò lè kó lẹ̀ èmi náà fẹ́ nǹkan kan. mi. bẹ́ẹ̀ ó dáa mo ṣèlérí bó o bá fún mi ní nǹkan ètùtù tí mo wá gbogbo ohun tó o bá ń wá ni wọn ò fún ọ pátá. ẹ ọ ti rí nǹkan ètùtù ọ lè tì mí lẹ́yìn kémi náà jẹ́ òye àpè náà. Ah! àpè náà. Ah! ìgbà yìí lọ́la òkú àdá ló gbélé mi lọ́wọ́ kò pé kí n lọ ṣọ́ lódìdí. àsáfíọ́là àsákùjẹ́kùjẹ́. a ṣe gba àwòrán gba alẹ́ ṣùwọ́dọ̀. a lè kọjú òun ẹ̀kùn ṣóòsì. òjẹ̀ kan tó tún bẹ̀rẹ̀ mí. ilẹ̀ lẹ́kùn tí ń jẹ ti ẹ̀. kábíyèsí olúwa mi. o gbé ẹdun gbọ́ la. nǹkan bẹ́ o olú. àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin o arákùnrin ìjọ́sí tó yẹ kó jẹ oyè àpẹ́sìn agbètùtù tó nílé òṣùgbó. bẹ́ẹ̀ni. ológun àrọ́tì. ó ti ah, ṣóṣùn. Ah, àwọn ṣóṣùn. àwọn ṣóṣùn ah! rèé. bẹ́ẹ̀ni apètùtù tó nílé òṣùgbọ́n ológun àròtì àwo lọ. Ah! olúwo bàbá wa rí bẹ́ẹ̀. ó yà mí lẹ́nu bẹ́ẹ̀ tí ì gbọ́. èṣùṣù wọ̀wọ̀ ojú àwọn ti pé bẹ́ẹ̀ ni ah! bí ṣé ọba wa pẹ́ ni ọ̀dà rìn náà jà. ẹ̀yin abọ́rẹ̀ àti ṣé bó ṣe ń ṣe ó sì ti rí bó ṣe ń rí sọ wá rí oyè abọ́rẹ̀ tó jẹ́ yìí àwọn tó kọ́kọ́ jẹ́ bí wọ́n ṣe jẹ́ tó ṣe ń dún àdùn fún wọn náà àṣẹ kò sì nítorí ẹ̀ bàjẹ́ o àṣẹ o hmm. ìgbà yìí lọ́lá o sì kú ìpalẹ̀mú ìyá pè náà o máa múra sílẹ̀ ẹ ṣeun. báyìí lọ́lá ó dà mí kò lè dà mí ọ̀rẹ́ ìmùlẹ̀ mi ni ọ̀dàdà mọ́dà mí ọ̀dàdà mọ́dà mí ẹ bó bá dà mí wọn ò ní dáa òun ló ń ṣàwọ ọ̀rẹ́ ìmùlẹ̀ méjì tán láwọn ò ní dára wọn tán gbogbo awo lọ awo ni wọn ò ní sọ́bàǹtì awo ọ̀rẹ́ ni wọn ò ní dalẹ̀ ọ̀rẹ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rẹ́ kìíní mọ̀ dálẹ̀ ọ̀rẹ́ kejì ǹjẹ́ bó bá dà mí èmi ò gbọ́dọ̀ dà ọ́ kódà lẹ́mọ̀ bá di méjì. ọ̀rẹ́ á má dà mí o. onílé. torí bó o bá dà mí o mi ò ní dà ẹ́ o. odò ọ̀rà mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí. abọ́ rẹ̀ ọ̀rẹ́ mi dáadáa ni. dáadáa ni gbàyí lọ́la bó ló ń bọ̀ ìbò ń lọ ọ̀dọ̀ rẹ náà mọ̀ wá. Ah. kò sì sí nǹkan kan. ẹ pínrín kò sójì mm-hmm. ibo ló ń lọ ibo ló ti ń bọ̀. ọ̀dọ̀ rẹ náà mo ní wá ẹ̀yìn ń gbà wọn ọ̀gbọ́n nǹkan kan lórí ọ̀rọ̀ ètùtù ìlú Òṣùgbó mo wá ní kí n wá kí n béèrè pé ǹgbà wo ni ọ̀jẹ́ o tí ètùtù ìlú Òṣùgbó wáyé ìlú Òṣùgbó mo ní kó mọ̀ ṣe àmọ̀ràn tèmi nìkan ni hmm. nígbà òjò àwo bá pé tẹ̀sẹ̀ àwo pèlè àjọmújọ́ ọjọ́ jẹ́mi nìkan ni mo mújọ́ lèlù lọ́wọ́. ọ̀dà ọ̀dà ń gbà náà mo wo ògbà tí ọba jẹ́ má jẹ́ kí tí mi ó di sí o. ǹtí mo ní wá fún un. o ṣeun. Hmm, hmm. àkórí àparò akíntúnjákó ẹni tá a fi lálàá lọ́wọ́ ó tún ayọ̀ sí mi lójú ayé. ó wà lè rí bẹ́ẹ̀. gbà lánàá. ẹ ṣe àmì ń bọ̀. tọmọ rẹ àbẹ̀kẹ́ tó fẹ́ abọ́ rẹ ìlú ni. oríire tó pọ̀ ni. kódà mo bá a yọ̀. kódà ẹ̀gbọ́n mi oríire tó pọ̀ gidi ni. àdúpẹ́. oríire o. èrèlú. mo ń jáyè. ọ̀rọ̀ kan ló mú wa rí i o. táwo. ṣé pọ̀ ọ̀rọ̀ abọ́ rẹ ni o. ṣé kò yẹ kí abo ẹ̀ dídájọ́ ọdún ìwúre ìlú Òṣùgbó bí ò bá jẹ́ pé ìjẹkújẹ àti ìwàkíwà ìgbéraga ìwà ìjọra ni lójú bí ẹ bá wò ẹ rí i pé ọjọ́ ti gorí ọjọ́ oṣù rèé ó ti gorí oṣù abọ̀rọ̀ dájọ́ bí ó ti dájọ́ ẹ sì pẹ́ lómi kó dájọ́. ó tó ẹ ń bẹ̀ o. ọ̀yọ́ yín ti ń bọ́ tẹ̀ bọ́ o hmm. ṣé lórí ọ̀rọ̀ àádájọ́ ọdún ìwúre ìlú Òṣùgbó a ò ní dájọ́ ọdún ìwúre ìlú Òṣùgbó ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí kò tó ń tàn yàdà sí. Hmm. Eh. èrèlú èrèlú. mò ń jẹ o. yẹ́rí ah, ah, ah. ìwọ̀n tí ẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí kò lọ báwùn bẹ́ẹ̀ bá ní kẹ́nìkan dájọ́ bí ó sì já á sì pẹ́ lómi kó dà. láyéláyé fún àbàdà láti ṣe tálayé ti dáyé abo rẹ̀ ni mo ń dájọ́ ọdún ìwúre ìlú Òṣùgbó nínú ìlú wa yìí òun ló sì mọ̀ ọ̀dà títí láéláé. ẹ ṣáà ṣe dáadáa kó lè dáa pé n sọ jù báwọn lọ. kò bàjẹ́ láyé olúgbọ̀n kò sì bàjẹ́ láyé àrẹ̀sà kò ní bàyẹ̀ ń gbà ayé tàwa ga ṣoṣo ìgbà òwe àdára fún wa àṣìṣe kì í bọ́jọ́ àṣìṣe kì í bóòrùn àṣìṣe ní báwa nílùú Òṣogbo àwa ní gbogbo òṣì iná àti mọ lisa abara ọgọ arúgbó olóògùn láìsọ fẹ àsápẹ́ọ́là anìkanjó wọn ẹkùn apètùtù tó nílé Òṣogbo ayé ń jẹ jíjì àbú àtọ̀tọ̀ iyì rẹ̀ ò ní wọ́n. èrè lóòtú ó fi rù yù ẹ́ èrìkà èrìkà ó fi rù yù ẹ́ kí la gbọ́ látọ̀dọ̀ kábíyèsí olúwo mi àsápè a nìkan tó ń wẹ́kùn àgbàgbà mìgọ̀mìgọ̀ ẹ kì í jẹ kan tó tún béèrè mí mo káyé olúwa. àwọn oúnjẹ àwọn oúnjẹ báwo àwọ aláṣeyè báyìí là á mọ̀ sí. olúwa mi ní kí n kí yín pé àròdún sọdún àròṣùdọṣù ó ní bọ́dún bá dun kòrògùn amáwọ̀ tutù wálé ayé àwọn gbogbo wa ò ní kaṣọ o. kábíyèsí wa ní nípa ètò ọdún ti ìlú ńlá tí ń bọ̀ yìí èyí ò ti lu Òṣùgbó olúwa mi wá ní wí fún yín pé gbogbo ètò tá a bá ṣe ní àyè pátá lòún fara mọ́ ibi tá a bá wá fi orí ìkòkò sọ́ọ́rún sí kí n wá bá wọn láàfin bá a ti ṣe náà nù. obìnrin kì í ti ń kalẹ̀ lágbàdà kan náà lẹ́yẹ tí ń jẹ ló ti ń mú ló tó fẹ́ ọ̀rọ̀ wa dọ̀rọ̀ abọ̀rẹ̀ abọ̀rẹ̀ ìlú olùwò mi ọ̀rọ̀ lọ́gbọ́n yìí o bàbá ṣe ṣe òdèwé ọkàn a tún gbọ́dọ̀ tẹ̀ tún fún ajá mọ́ bẹ́ẹ̀ ni nígbà wo ti pé kábíyèsí ló rán mi sílẹ̀ àwòdì fẹ́rẹ̀ bàrà ó fẹ́rẹ̀ ìwú yẹnu àtẹ̀gùn tàǹdì mm-hmm. òtá kan ó gbéra fò ó ní kí ló dé oníbi iṣẹ́ bá yá iṣẹ́ ti yá mi hmm, kálùlù òṣùgbó faraàlú kọmọjọ tá ìṣọdún ló kù. ẹ abọ rẹ ọdọ ọwọ́ rẹ ọdọ ọwọ́ ẹlẹdùn rẹ ìlú òṣùgbó ọwọ́ rẹ ló wà bọ́bá ṣe ń dún ọwọ́ rẹ ni bọ́bá tún kù díẹ̀ káàtó ọwọ́ rẹ ni àmọ́ èyí tó fẹ́ dún lọ́dún yìí kò ní jẹ́ àìnídùn á túbọ̀ máa dúkọ́ ṣe ń dùn ní torí ní àjò bàbá rẹ kò sì ní wọ́n. kábíyèsí o. ẹ ṣe o orí adé ó gbè orí adé ó gbè. ẹ̀yin kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà ikú bàbá èyí ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba kẹ̀kú kẹ̀tọ́ tó gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ wá rán mi olúwa mi. Hmm olúwo ní kí yín hmm. lógun tó lógun hmm. ó ní kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ hmm. ó wá ní kí yín ní gbèjégbèjọ ẹ̀rìndínlógún ọwọ́ ọfá olúwa mi ni ẹ ó gbó o. àṣẹ. bí olúgbógbó ti gbó. àṣẹ. ó ní ẹ ó gbó bí olúgbòǹgbò ti gbó. àṣẹ o. ó ní ẹ ó gbó bí àgbàkọ àgbàkọ tó gbó títí tó wọmọ oṣù ó ń dè sọ. àṣẹ. ọlọmọ owó yọ títí ó do kínní. Hmm. òkínní yọ títí ó dìrú ẹṣin. Hmm. ìrú ẹṣin yọ títí ó pòórá. Hmm. olúwa mi wọ́n ní ẹ ò ní pòórá máyédúdú. àṣẹ. gbogbo àwọn olóyè náà ní pòórá máyédúdú. àṣẹ o. gbogbo òlú ò ní o. àṣẹ o. àṣẹyìnwá àṣẹyìnbọ̀ nígbà tá a wà á dájọ́ ọdún òwúre hmm. ti lò ṣògbó tọdún yìí hmm. wọ́n ní ìtàdógún òní làásọdún náà tí yóò sì tùbà tí yóò tùṣẹ́ táyé ó gbọ́ táwọn ọmọ kódà ó ní ìlú òṣùgbó tọdún yìí àlù tó jẹ́ pé gbogbo àgbáyé gan pàápàá ni ó gbọ́ àmọ́ mi ní olúwa ọdún. ọ̀sẹ̀ ńlá ló ṣe gbéra sọ ọ̀sẹ̀ ń ọdún ìwúre ìlú òṣùgbó hmm. onítàdógún là á ò ní ìlú inú mi dùn lórí àwa tá a ṣe ti èsì lọ́hùn àwa náà la tún péjú sí ìṣòro ah, yìí àdúpẹ́ fẹ́lẹ́ jù à àbọ̀rọ̀ wà ọ̀tọ́pẹ́ ọ̀tọ́pẹ́ lọ o ń lọ́wọ́ adélẹ̀ yìí o ìyálòde ọ̀rọ̀ ni wọn náà ti gbọ̀n ọ̀ wá gbéra ńlẹ̀ ní ìsìn ọlọ́rẹ̀ bá ìyálájé àti ìyálọ́jà kí wọ́n sọ fún gbogbo àwọn aráàlú àwọn ọ̀tànkùlùlù kí wọ́n múra lẹ̀ torí mo fẹ́ kí ọdún ti ilé ìta ṣe yìí tọdún yìí mo fẹ́ kó dùn ju ti gbogbo ọdún yòókù tá a sì ṣe lọ. <laughs> kábíyèsí kábíyèsí ọba aláyé o amórúnmọ̀lẹ̀ ìlú yìí yóò kúkú tì í. àṣẹ o. ìlú yóò sì ní túmọ̀ yín lórí. kò sì ní í dàrú mọ́ yín lórí. ẹnu olóògbé ṣe ní òjẹ́ rẹ̀ ibi táyà rẹ̀ dé gan kábíyèsí. yóò jẹ́ ju bẹ́ẹ̀ lọ. <laughs> bí mo ṣe wá fẹ́ múra kí wọ́n lọ rè kí n tó délé gan ó tara ṣàṣà ní gbogbo ibi tẹ́ ẹ sọ ó dé lé ìyá lájé ó dé lé ìyá lọ́jà á wà á pé gbogbo àwọn obìnrin ìlú jọ pátá á sì pàdé pẹ̀lú wọn pé ọdún ìwúrò ìlú Òṣùgbó òlu wáyé tàdógún ni o ó ká lùkú rè sàmì àpótí rẹ̀ kó bá sọ kọ́ dáa sára ẹsẹ̀ kábíyèsí náà ní sẹ́yìn mọ̀jẹ́rì rẹ̀ mo gbọ́ àwọn sọ̀mọ̀rí sọ̀mọ̀rí tí ń bẹ́ẹ̀ lù wá mọ̀jẹ́rì rẹ̀ olúwa mi ẹ jẹ́ n kí ìyálò lè lẹ́yìn. ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀. olóòtú náà sọ pàtàkì kí mo fẹ́ gbà fún. <laughs> Ah. Ah, ọba ń jẹ ọ mo ṣe o ah, olùkọ́sì adọ́pẹ́ lórí àṣẹ àṣẹ lórí adéogbè ẹ abẹ́yìn náà ti gbọ́ ah, wípé ìtàdógún òní òun láṣẹ ọdún ìwúre ìlú Òṣogbo tìlú wa. Ah, a kú oríire. ẹ ẹ lẹ ti wá gbọ̀n o tọ́ba ti yá kì í tún pẹ́ mọ́ ọ̀tún ọ̀ wàá gbéra ńlẹ̀ báyìí ìwọ lọ́lọ́ sọ fún alágo pé kó laago káàkiri gbogbo olú inú ìlú wa ẹ̀ hmm. kó sọ fún gbogbo àwọn èèyàn lẹ́yìn náà sọ fún gbogbo àwọn tọ̀nkùlú pé kí wọ́n múra lẹ̀ o pé ìtàdógún ò ní o hmm. ẹ ń la ṣe ọdún ìwúre ìlú Òṣogbo ti lú wa ah. bàbá sọ fún wa. kábíyèsí <laughs> aláìlú aláṣẹ kí n ṣe o ṣe o ṣe o bàbá yèyí bàbá tó sọ̀rọ̀ tí gbogbo ilẹ̀ ní títì ọdún ọdún yìí dùn. àṣẹ gbogbo nínú àṣẹ adé yìí ó pẹ́ lórí àṣẹ bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ orúkẹrẹ tí ń bẹ lọ́wọ́ yín ò ní jábọ́ àṣẹ àṣẹ dẹ́ wá ń darí wá ń bì kò ní tọ́lẹ̀ nù àṣẹ ẹ mọ lọrí ẹ mọ kọrí yóò mọ dún fún yín àṣẹ kò ní bàjẹ́ kò sí ní bàjẹ́ báwọn olóyè rẹ àṣẹ ooo àṣẹ yóò ti rí nù ẹsẹ ẹsẹ ẹ sọ fún gbogbo àwọn ọ̀tọ̀nkùlú mm. ẹ ẹsẹ ẹ gbà mí o ẹ gbà mí ẹ gbà ẹ gbà ẹ gbà mí o. Don't do àlámù. ló ṣe yìí wọ́n yìí gírí àmọ̀tẹ́kùn náà pé. àmọ̀tẹ́kùn ṣe bọ́ dẹ́ńbẹ́ńlù. ọ̀tẹ̀ wìrẹ́ wò ọ̀dẹ̀wò ọ̀dẹ̀wò ní bẹ́ẹ̀ lù ní gbogbo wọn forí lura wọn lára gbogbo oníkálukú ń forí lura wọn díẹ̀ ló kù kí n forí kọ́gi mẹ́ o oníkálukú kan sáré lura wọn ni. èmi rò pé ńgbà ọdẹ ti ń bẹ́ẹ̀ lù ó yẹ kọ́kọ́ kọ́ ṣètò ààbò fáwọn aráàlú náà kó tó máa sọ̀rọ̀ ọdún ìwúre. ọdún ìwúre wo ló ti ń sọ wọn lọ bí ọdún ìwúre o e, èmi ò lọ ìyàwó mi ò ní lọ ló bá wù ọkọ lọ wọ́n jẹ́ ìyàwó rẹ̀ ó lọ. àtẹ̀mí àtàyọ̀ká pẹ̀lú gbogbo ìdílé mi à ní re bí ọdún ìwúre bọ́ọ̀ bá ti ṣètò ààbò òlu à lọ bí ọdún ìwúre kankan. bóòlù àti wá sí wa. jẹ́mi ò gbà yín jẹ́mi ìdánìkan gbàgbé yàtọ̀ gbàgbé lábàjọ́ kó kájọ púpọ̀. olódùmarè ìbàrẹ̀ o olódùmarè ìbàrẹ̀ o. ìbáṣẹ. mo rí bàkọ́dá mo rí bá a ṣẹ̀dá mo rí bá àwọn tó délé ayé ibà ẹ̀yìn ya mi òṣòro mọ̀nìgà afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ̀ olókìkí òru ọ̀gàlàǹta ọ̀gbẹ̀yìnkùlé bẹ́gìjà wọnú yàrá yèyé ìrúgbó oníjà òru afẹ́lẹ́lẹ́ tí ń darí oko lálolálo ibà. àríbá ọmọdé àríbá àgbà o. kẹ̀jẹ́ kó dún mi ṣe o. ìlú Òṣùgbó ọ̀hún rèé o afẹ́lùbá ti ń lù kó lè dún bó ti ń dún o a ti mọ̀ pé bá a bá lùlù òṣùgbó bí ò bá dún ọdún ò ní dún àwọn tó láyé ẹ jẹ́ kó dún o. kábíyèsí wá ní kí n sọ fún tilétoko lọ́mọdé lágbà wípé tá a bá ti lùlù òṣùgbó ọdún yìí tó bá ti dún wípé ẹran ètùtù ìlú òṣùgbó ìpè bíi láti pa o yóò ṣojú wa bá a bá ti wá pẹran tán kí a máa gbọ́dún lọ ní o. ṣé kí n lù ú. ẹ lù ú. abone pupa òdòdó ìbídùn ibo ló dà. sábà mi rẹ abọ rẹ nílé. bá mi. àyẹ̀fẹ́ ah, <laughs> adio àbórí nǹkan bí. ọ̀rọ̀ rẹ ọmọ ìjọ ń lò. bíbò. gbé ilé ìtàn tẹ́lá bàbá rẹ̀ lé ìwọ náà sí àdáhùn sọyọ ọdá bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ ó ru bàbá rẹ̀ lérí. dákun dá wa lóhùn wọ́n sàkànlá abilé rè ọ̀rọ̀ àbí bò wá ni àjọ dákun jẹ́ fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ ìbídùn síbò ah, ah. ònójú ni àbò ìrìnà síbò ọmọ pé èlú ni a ṣe ọdún ìwúre tìlú Òṣùgbó tó ọmọ pé bàbá mi abọ rẹ̀ tìlú wà yìí òun ní yín ṣe àjò rẹ̀ gẹ́lẹ́ bá a ṣe ṣe tán lèmi ti ṣe fàájì lèmi àtàwọn àdìó àtàyànfẹ́ kódà ilé ẹmu náà ti ń bọ̀ yìí àjò àbí bàmí ò ti délé ngbọ́ ìbídùn ẹ lọ wò wọ́n ẹ lọ. ìbídùn ọ̀ sì fẹ́ mi ah, ah. mo nífẹ̀ẹ́ rẹ̀ ni. dákúnṣe mi ò ṣe dákúnṣe mi sá. a bí ṣe ṣe ọ gbé sọm ah, àdìo èmi ni mo ń ṣe àyànfẹ́ gan. ìfilẹ̀ títí tó ti iyún ò tó hmm. ọyọ ti kó forí rẹ̀ lágì èmi gbogbo wà méjèèjì ìtò àfi pọ̀ lójú pọ̀ mọ́ dàn án lóúnjẹ. èmi ìfẹ́ rẹ ni. ó sì fẹ́. ó dàbíi pé ìmọ̀ mi rẹ wọn ò bọ́ ṣe kínní ìyá mi èmi ni mo ṣe ọ̀gàn àdìo dákun já lọ jàre. ọ̀rọ̀ bàjí àjò já lọ àjò já lọ ẹ bá ẹ dọ̀hún jà àjò já mọ́ lọ bá fàájì wa lọ. kọ́ ọ̀wọ́ ń ṣe o bídùn kọ́ ọ̀wọ́ ń ṣe o. aláwi ah, ah, alamu ah, orí rẹ yọ ọ bẹ mi ládàá ni. mo fẹ́ bẹ́ ọ ni. gbọ́dọ̀ sọ̀rọ̀ lóko ọdẹ ni. n ò lóko ọdẹ àyọ̀ká ni ibi mo ní káyọ̀ká ó máa lọ àyọ̀ká ti lọ yorùbá sì sọ wípé ọbẹ̀ tí baálé ilé kì í jẹ ìyàwó ilé kan ò gbọ́dọ̀ ṣe kò gbọ́ ìkìlọ̀ nìyẹn o. olóòótọ́ ni ọbẹ̀ tí baálé kan kì í jẹ ìyálé ilé kan kì í ṣe. a jẹ́ wípé àbíbi ta ni kán mọ̀ lọ ibi ọdún wọn bẹ́ẹ̀ ni ó ti wá lọ. ó ti lọ o. ọ wá mọ nǹkan tó ṣe mo mo bu olódùà rí bẹ. n ò ní gbọ́. mo bẹ torí ẹ lọ fi wá fẹ́ bẹ́ mi ládàá lẹ́ẹ̀kan. ògùn sí ẹmú ni ah. wọ́n bẹ wọ́n bẹ ọ méjì ni. Ah. ọmọ nǹkan tó ṣe àbá sọ̀rọ̀ ọ fọwọ́ wọnú. n ò ní gbọ́. ọ ní gbọ́. n ò ní gbọ́ o. ọbẹ̀. n ò bẹ. ah èmi ń lọ rèé sin oníbàárà mi lówó bóun ò rí oníbàárà rẹ bóun ò má rí oníbàárà rẹ n ò ní gbọ́ n ò ní gbọ́ o. àṣìgbà àṣìgbà wòrògùn. èmi náà ni o. Ah, ẹlẹ́kùn mẹ́fà. èmi ni èmi ẹlẹ́kùn mẹ́fà tó jọba bùnmí lọ àtọnumú kẹrẹmú <laughs> ṣé àsìkò tó yẹ kó wá dé ni. Ah, ah, àṣepa tẹ̀sí mọ̀ wípé bí n bá kọ́jí lóòrọ̀ ó ní àwọn ibìkan tí mo gbọ́dọ̀ kọ́kọ́ dé ibi tí máa tẹ̀ tí máa gbogbo bẹ̀ ni mo gbọ́dọ̀ rí pé eh. mo débẹ̀ mo tẹ̀bẹ̀. ẹ eh, má jẹ́ a fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ mo fẹ́ kó jẹ́ ká fura o. pásò fura pánṣá àjò àjà ò fura àjà àjò àwọn gbèmí bóni. ṣọ́ọ̀ṣì. gbogbo ewé tẹ́ni kí n já gbogbo ẹ̀ náà mo ti já mo sì ti wá gbo egbòun ọṣẹ tẹ́ni kí n gún mo ti gún un náà. ọ hmm, ṣeun ti aláboyún ńkọ́. gbogbo ẹ pátá mo ti ṣe. ọ ṣeun. mo fẹ́ súré dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àdúgbò. ọ̀dà hmm, hmm. má ṣàfira. bó o bá ti ń bọ̀ kó o yọ̀dọ̀ mi kí ni tó sọ wípé bínú bá ti rún ọmọ ń pọ̀ nù tí iyì rẹ̀ mọ́ fi ń ra kọ̀ wá gbàsòyè lọ́dọ̀ mi sọ ti bọ́. ẹlẹ́kùn mẹ́fà. mo fẹ́ kó yẹ ká fura torí pánsá ò fura pánsá jó àjọ ò fura àjájì bó nílò ò bá fura àṣàyìmọ̀ kó lè má ko nípa ọ̀rọ̀ abọ́ rẹ̀ nì gbogbo ìṣàkọlẹ̀ tí ń wọlé ọwọ́ abọ́ rẹ̀ gbogbo ẹ̀ ń bọ́ sí kí kankan má lè bọ́ sáàrin àwa àwa wọ́rá bẹ́ẹ̀ bá ní parọ́ fún ọ ọ̀rọ̀ ó ń bí àpè náà nù o pàápàá inú tèmi gan òdu sí. Ah, ah, ah, ẹ wo ẹ má nù mí mo mọ̀ jẹ́ o tó jẹ́ pé bí mo ṣe ti ń bọ̀ lọ́dọ̀ yẹn eré tí mò ń sábọ̀ bó bá jẹ́ pélé ni mo gbà mo fẹ́ mú ìyàwó àtọmọ dání tí wọ́n bá ń kẹ́rù tí wọ́n kó gbogbo rẹ̀ tí wọ́n kò dání. sọ́wọ́lé kò mú kò mú kò rè mú tiẹ̀. àná olè apèyàn ló lè olè lábọ́ rẹ̀. ẹ wo àṣìpà gbogbo ń tẹ̀yìn kan bá máa ṣe nu yín gbogbo ń tẹ̀ bá máa ṣe ni kẹ́ máa ṣe o ẹ má wò pé bóyá òye wa kéré kẹ́ ẹ máa fi ọlárẹ̀ wa jẹ gbogbo ẹ̀ òòṣà òbí yín elédùn ọbẹ̀ yín tẹ́ bá fún tó bá yẹ kẹ́ ẹ fún wa tẹ́ ẹ fún wa àdúró sàkọ́lẹ̀ tí wọ́n dájọ́ fún lùí ẹ ṣeun tó bá wá yá ẹni wọ́n sọ̀rọ̀ èèyàn lẹ́yìn èmi ò ní sọ̀rọ̀ yín lẹ́yìn o ohun tó bá yẹ kẹ́mi jẹ tẹ́ ẹ bá jẹ mọ́ tèmi tẹ́ ẹ bá jẹ mọ́ tèmi ẹ mọ̀ pé èmi náà ẹ mọ̀ fojú kéré oyè mi o ohun tó bá sì tọ́ sí mi ẹ má gbé fájá o ohun tí sọ fún yín nù bó bá wù yín ẹ fún mi bó bá wù yín ni wọ́n pé yín dé. ẹlẹ́kùn mẹ́fà. ẹ má pè é ẹ má pè é má. ìṣó àtẹnu bá lè dùn náà lẹ́nu gbogbo àtọ́tọ́nù rẹ ọ̀sẹ̀ mi o ọ̀sẹ̀ mi o lórí mo sọ fún ọmọ ní kọ́ má máa jìnnà sọ́dọ̀ mi mọ́ má máa jìnnà sọ́dọ̀ mi mọ́ gbàyà rẹ̀ ń bẹ láyé ah, èmi èyí ẹ̀ ń gbọ́ lọ́dọ̀ rẹ̀ èmi èyí ẹ̀ ń gbọ́ ẹ má ẹ má bínú ìyá mi ẹ dúró kí n ṣàlàyé fún yín ẹ má bínú. ẹ mẹ́wàá tó kú kí òkè ònú ilé wọn ní rẹ́yìn kankan yìí ẹ bẹ́ẹ̀ ṣe ìyá jẹ. ẹ má bínú ìyá mi. ọjàre ọjìnà sí mi ọmọ ẹkú bá kí ọmọ kàkà lọkùn ọyọ. bàbá yìí yóò ṣe si òní fífi àdó ẹ̀ gbá sọ̀rọ̀ mi ẹ má jìnnà sí mi bẹ́ẹ̀ bá jìnnà sí mi kò dáa yìí ní èsì ìyá àgbẹ̀ ìyá burúkú dákun ẹ má bínú ìyá mi. bó ọ̀rẹ́ mi àṣàkẹ́ olóko mi ni òun ló mú mi lọ sí ìlú awó tó fẹ̀ sí i ṣé àmọ́ pò abọ́ rẹ̀ lù ni. kí ni ẹ ń wọ́n ìwọ náà ti mójú tó. ìyá mi. bó ló ṣe dùn. ngbà mo débẹ̀ ajójójó ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀. ìyá mi hmm, mo rántí orin kan tán kọ lọ. wọ́n ní arúgbó ẹbọ dáná o ah! àjàngóró dìgbẹdìgbẹ arúgbó ẹbọ dáná o àjàngóró dìgbẹdìgbẹ ah! wà wà wà. ẹgbẹ́ ọjọ́ mẹ́ta ojú yín rẹ̀ ìwọ náà bá mújó kẹ́kẹ́kẹ́. àrùn ah, mm. <laughs> ọkọ rẹ náà ńkọ́ sálàáfíà ni. àlàáfíà gbogbo wa wà. olómi ọkọ mi ojú ẹ̀yìn tì í ọ̀yìn dààmú olómi káàbọ̀ ọkọ rẹ ńkọ́ tí ò sábúrú mo kì í ní àmọ́ sábà ilé ọkọ tí ọba gbà yàn ní mo lẹ́yìn lọ sí ilé bàbá rẹ ọ̀ ń pààyàn púpọ̀ o ẹ̀yìn gbà yẹ àwọn òbí ìṣe tọ́ba ti mú àwọn ilé ọkọ bẹ́ẹ̀ bá ti rí ọmọ tó yẹ ilé ọkọ tí ń pẹ́ àlẹ́ bàbá rẹ̀ ilé ọkọ ò ilé ọkọ sàn sówó yóò sàn sọmọ déjì yóò gbé ilé ọkọ rẹ̀. ìyá mi àmọ́ kò wá rí bẹ́ẹ̀ mi bó ń jẹ yín náà mo gbé wá fún yín jẹta mo sì wá yín wálé ń bá yín wọ́n lẹ̀ lọ́dọ̀ rẹ yín. ọ̀rọ̀ yẹn ṣe òótọ́ ni wọ́n jíṣẹ́ mi ọkàn sọ bẹ́ẹ̀ ni ògbọ́ tó bá ń sùn lédeede kò ní pẹ́ kú ń bọ̀ bá gẹ́mi ní í ṣe róíróí ayé sì mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀yẹlẹ yẹ wọ́ọ̀tọ́ èmi náà bá ní ilé ìnajú lọ́dọ̀ rẹ̀ ni nílẹ̀ kejì ń bẹ̀ náà ni wọ́n fi jíṣẹ́ wọ́n ẹ̀ jíṣẹ́ ọ̀kadì ọkọ̀ wọ́n jẹun ọmọ ọkàn yóò balẹ̀ ọ̀ní dààmú dààmú ọ̀ní kan ṣe ọ kárí ọkọ mi. àbúrò ìyá mi ẹ̀rọ mọ̀jú ó jẹ́ gbogbo ògbà o. mo ti gbọ́ mo ti gbọ́. sọ wa àjíw ọ̀rọ̀ nìyàwó àti sọ̀hún o ilé ọkọ ẹni ilé ẹ̀kọ́ ni o jẹ́ ní tí wọ́n á fi àfikún kan fún ọ sórí ilé ọkọ tó wà ọmọ ọkọ rẹ ọkọ rẹ ni o àbúrò ọkọ rẹ ọkọ rẹ ni o àwọn ìyá ọkọ rẹ kéékèèké ọkọ rẹ náà ń ṣe mọ̀sọ̀pọ̀kọ lọ́wọ́ afẹ́ o gbogbo wọn ló kó mọ́ra àìsí ìlàkọ ọmọ ọkọ ẹni lórí ọmọ ọkọ ẹni àìlàkọ ọmọ lórí o gbogbo wọn ló fún lóko ah! ó mú mi rántí àsìkò tíya ah! ayé mọ̀ ń lọ à ń tọ́ o àwọn ìyá wa tán fi lé alọ́ náà rè láyé ìgbà náà lọ́hùn oyún inú tá bá báyìí á fún lóko ìbàdí àrán adúmọ̀ràdán ìdí ìlẹ̀kẹ̀ mọ̀ ṣe é pè é nù o. ọkú làákàyè ọkú làákàyè làákàyè ò ní dojúrú nígbà àwa náà àwa náà bá bẹ́ẹ̀ gbogbo yín ò ní pẹ́ rẹ̀ pé báyìí hmm. bẹ́ẹ̀ là á mọ̀ pé ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ ẹ̀ńbàdí eh. ò rẹ̀ ń pété ká eh. tó bẹ́ẹ̀ ta ló lè fi gbọ́ ọ̀gùn bọ́mọ̀ kan lórí bó hmm. ti wò ó mọ̀ pé sí ní tó hmm. òun náà ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ òun náà ló yẹn rẹ̀ fún mi kó o sì ní fojú sunkún ọmọ rẹ ìgbẹ́ ọ̀sán ọ̀sán oyè ọ̀sán ọ̀sán ọmọ wọn kẹrù kẹrù bọ̀ láti fún ẹkẹ rẹ gbẹmugbẹmu. àyà mi ọ̀rọ̀ mi. wọ́n wọ́n jálẹ̀ lè yí ká lè yí ká fún ìyá rẹ kéde lè dáná lè dáná. ọkà ni wọ́n jẹun ọmọ tẹ bá mi mú bọ̀ nígbà kí n tó rẹ̀. jà lọ́sì ọ̀rẹ́ ńlá lè yí o. bí ọ̀ṣun bá já ọmọ àgbọ̀pá lásán. bá tàǹpà kó bá kúrò nínú ọwọ́ kan tó tún béèrè mí. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. olúwa mi ojú mi ojú yín. ẹ ojú ẹdán ojú aláwòrán ojú àkókò mi kà á ṣe òsì. olúwa mi lóru àná ẹ rí i pé ojú ọ̀run dúdú máa sì wo ibi tójú ọ̀hún fẹ́ rọ̀ sí ibẹ̀ ọ̀dá. ẹ àmì ara sè mí náà. ó sọ yín. ó sọ mi. ẹ̀yin náà lápẹẹrẹ. ọwọ́ kù làákàyè. ó kù fọmọ ènìyàn ṣe àmọ́ kinní kan gbọ́dọ̀ ṣe nílùú wa yìí nǹkan kan gbọ́dọ̀ ṣe wá torí kankan lèwe náà wàá máa máa jó àrẹwàrà lọ́mọdé wàá máa tó kèsì náà pínpín láburú nínú ìlú yìí. ṣé pé kò ní séwu lọ́dún ẹ̀yẹ. kò ní séwu ọ̀kàkà ọ̀kà bí kúrò ọmọdé ilẹ̀ yìí yóò máa bí wẹ́rẹ́ àgbálẹ̀ yóò máa bí wẹ́rẹ́ ó dàṣẹ Èdùmàrè torí àṣẹ iná ní bẹ́lẹ́ ní ọ̀ká ṣe ṣíṣe ilé ayé yìí ọlá àánú kan láà máa fi ṣe òṣùpọ̀ òsì ní ìdàrú ṣé kò jù bẹ́ẹ̀ lọ ó àpẹẹrẹ ó fọmọ ènìyàn adio eh? kò o ọ̀ iléyà bò àmọ́ tí ìrókò yìí tán. lórí bí ti ń ṣe mí kò ṣe mí bí kí n roko hmm? ìbídùn wà lórí ẹ̀mí mi. ìbídùn ayé o ayé o àgbà tó ń mú ọmọ yìí. ìfẹ́ ìbídùn wà lọ́kàn mi gbogbo ohun tó bá lè ṣe tí ń fi rí ibi ọ̀nà rẹ̀ ni ó fẹ́ ń bá ọmọ fẹ́ ó bá ń tọ̀ bí a máa relé. ká mọ wá relé. àdúrà ọ̀rọ̀ kọ́ mọ́ kò lè ro nǹkan kan ìfẹ́ rẹ̀ ìbídùn lólùfẹ́ ni. àmọ́ tí parí oko yìí. n ò lè ro nǹkan kan mọ́ bí a máa relé. ìbídùn. ìbídùn. sì ti délé yìí ń bá ìyá rẹ̀. ẹ bá wọn ni. yìí ń bá wọn yìí ń bẹ́yìn kankan ni. ìyá mi sì ní kẹ fún mi lẹ́kọ̀ọ́ mẹ́fà ó túmọ̀ sí wípé tẹ bá ń bọ̀ nírọ̀lẹ́ kẹ wá gbowó yín nù. kò sí láburú wọn ò wá kà á. n tó ń sekun ò sọ́ra sórí ìbídùn inú mi ò dùn ìbídùn ìfẹ́ mi <laughs> ọkàn mi ayọ̀ mi ẹ̀ta o <laughs> adio hmm? ìfẹ́ àbídùn lọ́kàn mi ó máa jowó lọ di mẹ́rin po sórí bí n ti ń lọ yìí hmm. bí kí n rí ìbídùn hmm. dìmọ́ ọ̀rẹ́ <coughs> ọ̀rí tí mo rí o ìbídùn ọ̀rí ó dà ẹranko ni ah ó gbà létí. mo gbà. ajo. ọlọ́lá máa ń jẹ mi ò pọ̀. tí orí mi báyìí lè mú ọkọ wọ mi ń sọ ọdẹ gẹ̀ẹ́nì. ọwọ́ wa sá dáláwàdà. yóò fẹ́ bí ọkọ mi dùn ẹranko Àbẹ̀kẹ́ ọmọ ajé sọta àmọtẹ tí rí ajé ti bugbá jẹ. bá mi sọ fẹ́gbọ́n mi Ọbádélé pé wọ́n wá rí wọn lọ́jọ́rọ̀. ẹ̀gbọ́n mi àyọ̀ká àsìkò tẹ́lẹ̀ wàá rí wọn o èmi mọ̀ lé wọ́n ti délé. Hmm, ọdẹ rí sọ ọta wọn fúnra mi yọjú sí wọn. ọmọ ajé kọ́ra ajé èmi lu ẹ̀rẹ̀ kọ́ bí yóò.

ọjà ah, <laughs> rìn sásìkò tẹbi ń parí ọkà ìlà èdè ló lẹkọ yìí ọkẹ kọ̀ọ̀kan ni ọkẹ kọ̀ọ̀kan ọwọ́ sàn wọ́n sì lẹkọ yìí o. àwọn ah, sì ní ńlá bàbá. Hmm, ọ̀dà tó bá ń padà bọ̀ ọ wá gbowó. tí bá ń bọ̀ ni bàbá hmm. Hmm, tó bá ti ń bọ̀ ní ìpò olówó ìlọ́ọ̀bù kankan. kódà ẹ dákun bàbá jẹ́ bá yín lé ti má padà bọ̀. ọ̀ ìbọn oh, lẹ pẹ̀lú mo ti ń bọ̀ o àṣàkẹ́ yóò dáa fún ọ kò sì ní burú fún ọ ọmọ pé ní ni ìpàdé àwọn aláwòláwò èyí ò nílò awó tún fẹ́ ṣe ọ sì fẹ́ rí mi ṣé ò Si? lórí ọ̀rọ̀ lọ Awótófẹ̀ṣe yẹn gangan ní fẹ́ẹ́ rí yín fún. kí ló dé tí ìlú Awótófẹ̀ṣe fi jẹ́ ilé àṣẹ. Hmm. àṣàkẹ́ ah. ọ̀rọ̀ tó o béèrè yìí ọ̀rọ̀ ńlá mà ni. Hmm. ìdí tí ìlú Awótófẹ̀ṣe fi ń jẹ́ ìlú Awótófẹ̀ṣe gangan nígbà tó kún kú alára. Hmm tó kó ajérò tó kọ́ wá rọ̀gún àga tí ò síbi àásùn ọ̀gbọ́ ńgbà náà ni wọ́n kó ẹrú ni wọ́n kó ẹrù ìyẹn àwọn awo sọ̀rọ̀ mi yọ ibi tí wọ́n tẹ̀dó sí ibẹ̀ náà nílùú awo tún fẹ̀ sí ọ̀gbọ́n ìlú náà wá bẹ̀rẹ̀ sí í gbòòrò ó ń tóbi sí i àwa wò pé kí ni tí wọ́n lè ṣe ibi tí wọ́n ti yan bánu ńgbà wọn fọba jẹ tán ọba yìí ló wá pín àwọn awo káàkiri ìletò sí ìletò sí gbogbo ìgbèríko káàkiri lára àwọn ìgbèríko tí wọ́n pín àwọn awo sí. Si lára rẹ̀ ní àrékè wà lára rẹ̀ ní láìpó wà lára rẹ̀ ní káraólé wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ mi ń yọ. bàbá mi èmi ò mọ̀ pé bó ṣe rí nù. ó ṣàlàyé pé gbogbo àwọn láwo-láwo àtàwọn olú ìlú yìí gbogbo wọn tí wọ́n fẹ́ lọ ṣèpàdé wá nílùú àwọn tó fẹ́ ṣe àwọn tó mi ò pé bó ṣe rí náà nù. àwọn bàbá tó rí bẹ́ẹ̀ ní sábà yọ yọ oríire ọkàn ọwọ́ sì jì lẹ́yìn orí pẹ́ aṣèré gbàgbé orí ọjọ́ àṣé olóore mi làwọn onílé awótúfẹ̀ ṣe dájúdájú olóore ẹni òun lọlọ́run ẹni. Hmm. bá mi kọ́ bá mi wà nílé àmọ́ ó ti ṣe díẹ̀ tèmi ti jáde nílé o ṣùgbọ́n jẹ́ kó yé mi pé àwọn fẹ́ dé pàdé awo ṣùgbọ́n dá mi lójú pé mo ti kún lè. yóò ti lọ ni ọ̀sẹ̀ jẹ́jẹ́ yóò dà fún ọ. ọ̀dà bàbá o ọ̀dà bàbá o. ẹ̀yin yálò ni. mo tún àgbò oyè. Mm, yóò dà fún ọ. ọ̀ sórí rẹ̀ ohun tí a rò papọ̀ ni pé a ṣe àpérò pẹ̀lú àwọn aráàlú abájọ wa ṣàpérò pẹ̀lú wọn bá sì sọdún ewúrẹ́ lòṣùgbó lòṣùgbó tá a ṣe nílò ìyẹn nu ìpàdé tí a ṣe lọ. sọ ti yọ nítorí etí ọba nílé etí ọba níko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ hànìyàn hànìyàn rẹ̀ rí ènìyàn náà là á fi hàn. ẹ ó dáa bá a bá kó gbogbo òòlù jọ ká ṣàpérò ṣùgbọ́n yìí kò ní í gbogbo òsàkọlẹ̀ tó yẹ kí gbogbo ògbèrí kó gbé wá ń kọ́. <laughs> a ti sọ gbogbo rẹ̀ a ti sàkọlẹ̀ ní gbèríko sí gbèríko hmm. gbogbo rẹ̀ pátá n ó kó wá àtàwọn tó wá fẹ́ jẹ́jẹ́ wájú òòṣà àtàwọn tó ti jẹ́jẹ́ tẹ̀jẹ́ wọn ti ṣẹ wọ́n mú gbogbo rẹ̀ wá fún ah, òòṣà. Ah, ẹ̀yin ọ̀gá tí gbogbo gbèríko bá ti wá péjọ mm. tí wọ́n gbé gbogbo òòṣàkọ́lẹ̀ ń wá mm. àwọn olóyè náà ká wá pé bíríkó tó mm. ká wá pin. ilé wa máa gbáyàn o. àkúgbẹ́ máa dùn mọ́ra wọn. gbọ́dún sì dé ká sọdún ayọ̀ ọba tán. ìbà Olódùmarè ìbà ṣe ìbà Olódùmarè ìbà ṣe ìbà olódùmarè. ìbà àṣẹ. ìbà akọ́dá ayé. ìbà àṣẹ. ìbà àṣẹ̀dá. ìbà àṣẹ. ìbà àwọn baba ńlá baba tó ti tẹ ilẹ̀ lú ìdó. ìbà àṣẹ. mo rí bà ládéládé o. ìbà àṣẹ o. kábíyèsí ẹjọ́ ojú mi ṣe o. wọ́n ní pẹ́pẹ́ lòun ṣe nílé arọ́ àjà kì lẹ́sẹ̀ ọ̀pá ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. àṣẹ. bẹ́ẹ̀ bá ti ń lù yí ó mọ̀ dún o. àṣẹ. ìrùkẹ̀rẹ̀ ó dòkì ni mọ́ yín lọ́wọ́. àṣẹ. mo rí báyìí yín àgbààgbà. ìbá ọkùnrin o. ìbá ṣe. ìbá obìnrin. ìbá ṣe. ìbá ọmọdé. ìbá ṣe. ìbá àgbàlagbà. ìbá ṣe. ìlú Òṣùgbó la wà níwájú rẹ̀ yìí o. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a mọ̀ ń lu ìlú Òṣùgbó fún ayẹyẹ ìwúrí ọdún wa bá a bá ti wá lù ú tó bá ti dún bí àwọn ti ṣíwájú ṣe lù rí lẹ́yìn ìgbà tí ó bá ti dún ká mọ̀ pé ọdún dùnnú o nínú ẹrin irin tá a pa sínú ilé àti díndíndín àti bọ bíbọ àti ṣe ṣíṣe ẹ ti wá mọ̀ pé bá a bá ti lù ú tó bá ti dún ọdún ti dùnnú o kí gbogbo wa ká mọ̀ ṣọdún lọ lókun.

ọbọ rẹ̀ kí ló ṣe ọ́ ìlú ọdún. ẹjọ́ ṣùgbọ́n èké ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kẹ́ di ọ̀pọ̀lọpọ̀ àwọn òkèrè àpàgbẹ́ ní àwọn òdàgbà àpàgbẹ́ ní àwọn òlọ́mọdé àwọn òlágbà. adé àbúrò nílò màṣẹ́wúre dágbé ní kẹwọn ń yẹ ní kẹwọn ẹ wo jàgbá méjì láàrin gbẹ èròkòrò láàlá èròkòrò ẹ wo jàgbá méjì láàrin agíjò èròkòrò láàlá èròkòrò. abọ́dẹ̀ ṣebí wọ́n ní ọmọ kì í tọwọ́ nǹkan làkú ni ẹsẹ̀ olùlò ṣùgbọ́n kò dùn ún yẹ wò éwò mi ni. ọmọ ẹ ṣe o. ẹ ṣe sùúrù sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ohun tó yẹ ká ṣe ni pé ohun tó fa ìlú òṣùgbó tí ò fi dún ẹ̀gẹ́ á wà. gbogbo wa ká a ṣe fún un bá tọmọ àwọn kan gbogbo wa orí títì. òtúrẹ́lú gbẹ́ẹ̀lù rẹ léwọ́ ìka tó bá ṣẹlẹ̀ bá ń gè olúwo ẹ wò mí tó bá wí rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìfẹ́ mi ò lè yí padà o mo fún abọ́ rẹ̀ ní ọjọ́ méje kí wọ́n fi wá nǹkan ṣe sí bí bẹ́ẹ̀ kọ́ ah, àjọyọ̀. olódùmarè. ìbà ṣe. ìbà olódùmarè. ìbà ṣe. ìbà akọ́dá ayé. ìbà ṣe. ìbà ṣẹ̀dá. ìbà àwọn baba ńlá baba tó ti tẹ ilẹ̀ lú ìdó. mo rí bà ládéládé o. ìbà ṣe o. kábíyèsí ẹjọ́ ojú mi ṣe o. wọ́n ní pẹ́pẹ́ lòun ṣe nílé arọ́ àjà kì lẹ́sẹ̀ ọ̀pá ò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. àṣẹ. bẹ́ẹ̀ bá ti ń lù yí ó o. àṣẹ. irú kẹ̀rẹ́ òjò kìnnì mọ́ yín lọ́wọ́. àṣẹ. mo rí báyìí yín àgbààgbà. ìbá ọkùnrin o. ìbá ṣe. ìbá obìnrin. ìbá ṣe. ìbá ọmọdé. ìbá ṣe. ìbá àgbàlagbà. ìbá ṣe. ìlú Òṣùgbó la wà níwájú rẹ̀ yìí o. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a mọ̀ ń lu ìlú Òṣùgbó fún ayẹyẹ ìwúrí ọdún wa bá a bá ti wá lù tó bá ti dún bí àwọn tìṣíwájú ṣe lù rí lẹ́yìn ìgbà tí ó bá ti dún ká mọ̀ pé ọdún dunnú o nínú ẹrin irin tá a pa sínú ilé àti díndíndín àti bọ bíbọ àti ṣèṣìṣe ẹ ti wá mọ̀ pé bá a bá ti lù tó bá ti dún ọdún ti dunnú o kí gbogbo wa ká mọ̀ ṣọdún lọ lóko. ọmọ rẹ kí ló dé. ẹyẹ wo ẹ ń wò mí lẹ́ni ẹyẹ Òṣùgbó ẹ ṣe. báyé bá kò ní dáa. ń ṣe ọ́ ìlú ọdún. ẹjọ́ ṣùgbọ́n. Ah! èké ní ọ̀kan ọ̀kan ẹ̀kẹ́jì ọ̀kan ọ̀kan ah, ah, àwọn kéré àpò agbẹ́ni àwọn dàgbà àpò agbẹ́ni àwọn lọ́mọdé àwọn lágbà. a fún ọ nílò màkíwúre ní mi tágbéjú ń kẹwọn ń bí ẹ ní kẹwọn ẹ. ẹ wo jàgbá méjì láàrin gbẹ. èròkò láàlá èròkòrò. ẹ wo jàgbá méjì láàrin agíjò. èròkò láàlá èròkòrò. ah abọ́dẹ̀ ṣé bí wọ́n ní ọmọ kì í tọwọ́ nǹkan làkú ẹ ṣe ah, olùlò ṣùgbọ́n kò ẹ̀yà wẹ̀ ń wọ̀ mí rí ṣe o. ẹ ṣe sùúrù sọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí ohun tó yẹ ká ṣe ni pé ohun tó fa ìlú òṣùgbó tí ò fi dún ẹ̀gẹ́ á wà. òtúrẹ́lú gbẹ́ẹ̀lú rẹ léwọ́ ìka tó bá ṣẹlẹ̀ bá ń olúwo ẹ wò mí tó bá wí rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìfẹ́ mi ò lè yí padà o mo fún abọ́rẹ̀ ní ọjọ́ méje kí wọ́n fi wá nǹkan ṣe sí bí bẹ́ẹ̀ kọ́ ah, àjọyọ̀. sọ̀rọ̀ sí lélẹ̀. Èrèdú ìgbà ni wọ́n pa ẹnìkan ìpa o. Ìyá mi, ìyàwó yín ká. Kí ni ṣe yín? Ṣé bí wọn náà wà níbẹ̀? Nígbà tó kọ́ mi lùlù, tílù ò dùn ún. Ah. ìyá mi ìtìjú pọ̀. inú ọmọ ìwọn àwọn tó mo mọ̀ pé elédùà akókó kó wa yọ elédùà sì fi àfojú àti bí wọn. ẹ mọ̀ wá fún mi ẹ mọ̀ sọ fún mi ẹ jẹ́ àlọ́nu bá mi kọ́. Hmm? mi ò mọ ìfẹ́ ibi tó wà orí ìrònú ló ń mú wa kò lè jẹ́ bẹ́ẹ̀ ni ò lè mú ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ n ó rí bàmí ẹ fọkàn balẹ̀ ẹ já lọ ojú tó ojú tó elétò agbára lọ́wọ́ àwọn aṣebi. olúwo mi. òtún ẹrẹ́lú. àbálùkẹ́ nìkẹ́. wọ́n máa rí ọ. ànìkànjú wọn ẹkùn. mọ̀ ń jáyé ẹ á dáa fún ọ. ẹni àwa lọ ọ̀nà làákò. ṣé àwo ni bàtà ké ló tún fẹ́. lórí ọ̀rọ̀ abọ́rẹ̀wá náà mo wá rí i nífù. sọdá kí abọ́rẹ̀ lu ìlú Òṣùgbó kọ́ má dùn bó ṣe ń dún abọ́rẹ̀wá dojú ta wo lótú Ifẹ̀ ìbàjẹ́ àwa wo ni tí ò sì gbọ́dọ̀ wáyé tí ò sì ní wáyé ẹ wá ní kí n má bínú. Ah! ẹ jẹ̀bù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ẹ̀yin náà mọ̀ pé léyìí kì í ṣàkọ́kọ́ àjẹ́ òun ní ti ń lùlù òṣùgbọ́n yìí látòye ọdún ọdún títí ń dún ọmọ ò sì gbọ́dọ̀ tọ́wọ́ oníkọlà rẹ̀ kú mo wá fẹ́ kẹ́yìn náà wò níwò pé ìgbò lọ́wọ́ nú o. Ah, làákàyè òtún eléyìí ìjò lọ́wọ́ nú ẹ wọn ní inú níbí mi ìfẹjọ́ mi rẹ bẹ́ẹ̀ ni ẹ̀dọ̀ funfun lẹ̀lẹ̀ wọn fọ̀rọ̀ mi lọ ẹ ó wá dorí adẹ́tọ̀ abiwa pẹ̀lẹ́ òun ni mo fi ṣe mi tá a bá wá rí bẹ́ẹ̀ ó di sábẹ́ sábẹ́ sábẹ́ abẹ́ ẹ̀bẹ̀ a máa sáàmì ni màá fòye gbé okú làákàyè ó gbọ́ àtọ́ gbọ́ ẹ̀dọ̀ gbọ́ àlàwò. àbọ̀bọ̀ kábíyèsí o ẹsẹ̀ orí adé ó gbé orí adé ó gbé orí adé ó gbé gbogbo ẹ̀yin ìjòyè àṣìpa ẹ̀ a ti rí a mọ̀ lulu ìlú ọdún ńgbà yí àwọn bàbá mi irú èyí ọ̀sẹ̀lẹ̀ rí èyí ti rí ẹ̀rá ń kalẹ̀ o. kábíyèsí aláṣẹ kejì òrìṣà kádé ó pẹ́ lórí kíbàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ ò pẹ́ lẹ́run kọrin kése. àṣẹ o. olúwa mi láyé olúgbọ́ kò bàjẹ́ hmm. láyé àrẹ̀sà kò bàjẹ́ nígbà ọ̀rọ̀ ọ̀gùn léèlá kò bàjẹ́ kò bàjẹ́ lórí àwọn baba ńlá yìí hmm. kábíyèsí kò ní bàjẹ́ lórí yín. àṣẹ o. orí àpèrè tẹ wàyẹ ẹ ní ṣubú dànù bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tó yẹ ká ṣe la ṣe àbọ̀ rẹ̀ gbé tutù àṣìpá náà gbé tutù. Hmm àkọ̀gùngàn gbé tutù ah, ah, ìyàmọ̀dẹ̀ gbé tutù èé hmm. wá ṣe bó ti wá rí ọ̀rọ̀ olúwa mi èmi ò mọ bí abáyàrá já o. kábíyèsí aláyé o. ìyálòde. ó ro gbogbo ayé òkúkú nílùú fún mi. àṣẹ o àṣẹ o. ìlú òye ò sì ní tú. àṣẹ. orí yóò ní gbà wọ́n. àṣẹ o. mo fẹ́ kẹ́ ẹ bá ń fi làákàyè bá ọ̀rọ̀ yìí lọ kẹ́ ẹ mọ̀ ní ọ̀rọ̀ obìnrin ni o. Hmm. n tó wòrò tó wà nù mí ni wípé àbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin àwọn awo tó jẹ́ pé ètùtù tó yẹ kí ẹnìkan gbé ẹlòmíì ló gbé tàbí eléyìí tó yẹ kéèyàn kan gbé ó ní òun ò lè gbé nǹkan tó yẹ kán fi ṣe òṣùṣù láàrin wọn kán fi mọ̀sán kan tó yẹ kán ṣe kílù dún kọ́dún dùn ó dún tí gbogbo ẹ̀ fi wá polúkú musu báyìí mo fẹ́ ká gbéyẹ̀wò ni o lọ́dọ̀ọ́rọ̀ obìnrin o. kábíyèsí o ìyálòdì làákà ìrọ̀ ò ní parí yóò mọ ọdún fún wọn ni ṣe rí tẹ́bìrì ń bẹ̀ kábíyèsí gbogbo ìlú tá a lù tí wọ́n lù ìlú ṣùgbọ́n tí ò dùn nǹkan bẹ́ẹ̀ ọba ní iṣẹ́ àwòrán nǹkan bẹ́ẹ̀ àwọn tẹ́mi fẹ́ sọ ni wípé ẹ̀dẹ́ ká pera wa káwa àwọn náà bára wọn sọ̀rọ̀. káwa pe adífálà kì í dífá fún kó dífá kó fi fá tọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìfọ̀tọ̀wásọ́nà hmm. kò yẹ kábíyèsí ìfọ̀tọ̀wásọ́nà tí mo rò pa lè ṣe nù. ó kúkú ṣeun ó kú làákàyè. ọ̀tún kábíyèsí. orí adé ó gbé ọ. kádé pẹ́ lóró kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀yin olóyè kí la ó ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀. Hmm. ṣé ta ó ṣe sí kábíyèsí olúwa bí ṣe rí nígbà tí mo wo ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí mo rí i pé kì í sọ̀rọ̀ àyín torí bẹ́rù bá kòkè tó kan lẹ́lẹ̀ ó níbì kan gbé kan ọ̀rọ̀ ilé ńlá lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí hmm. olúwa mi bá a bá wá dọ̀hún ibi tá a bá forí ìkòkò sọ́run sí wọ́n wá sọ fún yín láàfin hmm. mo nígbàgbọ́ pé gbogbo rẹ̀ ni ó dẹ̀rọ̀. ọ̀dà àbáwò ọ̀sẹ̀ wọn sípa ọ̀sẹ̀ wọn ọba ń jíṣẹ́ fún ẹ lọ́hùn ó ní wọ́n dákun o wọ́n rà kalẹ̀ o wọ́n jí ojú wa ṣe o kò ní sí yín o kò ní sí baálé mi baálé mi baálé mi ṣé lórí ọ̀rọ̀ yìí kan náà oúnjẹ ẹ̀kọ́ ẹ̀ jẹ oorun ẹ̀ sùn adẹ̀bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ ṣàlàyé. ìyàwó Yinka. ó baálé mi hmm. mo fẹ́ kó o mọ̀ pé èké ti dáyé ọjọ́ pẹ́ bẹ́ẹ̀ ni. àṣà ti dákú mọ̀nà jìn hmm. àwọn kàyìn wọn ti ń lọrùn wájú pọ̀ mọ́ ti pàkọ́ lọ́mọ aráyé bá rí funfun wọn aṣọ di dúdú mọ́ ni lọ́wọ́ àmọ́ ta lẹni tó lè gbẹ̀rí ẹni jẹ́ nígbà tọ́rọ̀ bá ń rí báyìí bí ò bá ṣe Olódùmarè ọba aláwòrán mi a sì tún ṣe ayẹ ẹni tá a gbẹ́kẹ̀lé tá a fẹ̀yìntì ìwọ ni mo gbẹ́kẹ̀lé hmm. lẹ́yìn olódùmarè lẹ́yìn ìwọ kò tún kó àwo yínká ọmọ mi àmọ́ kí ni ìwúrí mi láti jẹun kí ni o fẹ́ mú oorun wá nígbà tí ìwọ tí mo fi ṣèkejì ara mi tí mo tún jẹ́wọ́ fún ọ wípé mi ò mọ nǹkan kan pa rẹ̀ tó o tún gbẹ̀rí mi jẹ́ o pè mí ní kọ̀kọ̀ mo sọ fún ọ pé kò yé mi a sọ̀rọ̀ ní gbangba mo ní n ò mọ nǹkan kan pa rẹ̀ ó dà gbọ́nà èmi abọ́ rẹ̀ ìlú tá a fi ń dáàbò bòlú látàyé àwọn bàbá mi tí ó bàjẹ́ ṣé wọn ò wá pé kó bàjẹ́ lórí mi ni àbí wọn ò ránṣẹ́ sí ará òkèrè wípé kán wá bàjẹ́ mọ́ mi lórí òye mi wọn ò mọ bó ṣe jẹ́ àmọ́ mo mọ̀ pé ní agbára àláwùrà mi. Hmm adìyẹ tí ọmọ aráyé dà sínú ògò tí wọ́n jẹ pa olódùmarè yóò bá ní ṣe lẹ́nu. àṣẹ ò dáa bó bá rí bẹ́ẹ̀ gbogbo àlàyé tó ṣe yìí pátá ó ti yé mi lágbára ọlọ́run ọ̀rọ̀ yóò kúkú lójútùú ọlọ́run á sì kó wa yọ ń bẹ̀. sẹ́ni tí ń dákẹ́ tí ń ṣìwí kò sẹ́ni tí ń wò sùnsùn tó ń dáràn a kì í mọ̀ ya ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ ṣé kí bàbá mi wá fìdákẹ́ yáde ni yóò fi kógo ọ̀rọ̀ yìí ni a ò sì kí ṣe àrè àbàtà àpènà sì rèé ó ta kété bí ẹni wípé kò bódò bàbá mi tán lórí ọ̀rọ̀ yìí ó ṣe bí ẹni sùn mo sì mọ̀ wípé ó ń pè ọ̀rọ̀ ni bí mo bá wá wípé mo mọ̀ ọ́ wẹ̀ ǹjẹ́ mo lè láyé jábí. Hmm, ó dà káwa náà pè ọ̀rọ̀ fún bí ẹni wípé àyàdì kí a lè mọ̀ bóyá ó nífẹ̀ẹ́ wa dénú ó o kò sí èèyàn mọ́ ọ̀rẹ́ ṣọ̀wọ́n. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ọ̀wọ́n gbogbo la fi ń rẹ̀ sọ tá a bá lẹ̀ sọ a máa ń tàkòtò rẹ̀ ni èyí jù mí la fi ń lò nípele nípele òótọ́ ló sọ ọ̀rẹ́ mi bídùn ṣọgógun ni lákẹ̀sán kó kúkú yọ ọmọ ọba ẹgbọ́n pọ̀ síre kò yá síwèrè tẹ́nitẹ́ni ká sọ gbogbo lásìkò tó rọ gbogbo ló ní túwọ̀ntúnwọ̀n sí tàbí. ọ̀rẹ́ mi ń ṣe bíbí sísùn. mo ti rí bó ṣe ń yán náà. ó dàbọ̀ kí rẹ o. èdè dùn ẹ bá jì kò sẹ́ tó ń já rọ́rọ́ wọ́n ní rẹ ni olóhùn lóko wọ́n ní kinní rẹ ni olóhùn bó o bá wá tó dòde yóò padà wá bá a náà ni ìbídùn ẹbí rẹ kọ́ àfọwọ́fà mi ọmọ ọdún mẹ́rin tó kọ̀ tí díẹ̀ lọ́wọ́ rẹ̀ díẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ sórí àfọwọ́fà tèmi náà ni mo sì mọ ohun tí n ó sì. kí lọ́ọ́ sí àyànfẹ́ ṣé dandan ni kò fi ń ṣaya ni tó sì á dojú oyè àríṣẹ́ takú. ẹbí dùn dandan ni torí pé dandan lẹ̀wù dandan sì lówó orí. kò yọ ní àyànfẹ́ pé gbogbo àkàsùkọ ló ń fojú kẹfọ́ gbogbo wọn bá kọ sí kan ló ń dá dé ẹ̀mí yìí ò dáa ẹ̀mí yìí ò sunwọ̀n ni kì í jẹ́ ká gbé òkú sórí oko bí n bá lè já mọ́ ọ lọ́wọ́ àyànfẹ́ ajẹ́pórí rẹ sọ rẹnu. kò burú a jẹ́ pé wọ́n tiraka nù wọ́n tún gbìyànjú síwájú ni. bó bá wù ọ̀pọ̀ tiraka torí wọ́n ní títa ríro làákọlà tó bá jiná tá a dọ̀fẹ́ tó bá sì jiná tán wọ́n ní a máa roge. ẹyin wo ìbídùn ó bá kọwọ́ kan àdàbà yìí yóò máa yá àmọ̀fin roge ni o. àgùn láàrẹ àgùn tẹ̀tẹ̀ n tó rí o ṣe mo rí ọ náà o. ìbídùn tèmi náà lọ́ọ́ sí gbẹ̀yìn. ṣíṣe ẹ̀wẹ̀ ọ̀rọ̀ rẹ yé mi yíyẹ bò ní ọ̀rẹ́ mi torí ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ ọba léńdé ni tó kù òǹlé tó lọ sóko ó kù òlòkò ó wálé ń bò ó sì délé ló bá búrí ìyàwó ọmọ rẹ̀ ó mú ìyàwó ọmọ rẹ̀ ló bá kù mọ́lẹ̀ ń bò ṣe bí òṣèṣe tán ló bá gboko lọ ń bò wá dóko ó wá ń bi àwọn ará ó bá àwọn ará ilé lóko ó wá ń bi wọ́n pé ṣé òun mọ sọ yànmọ̀yànmọ̀ ńlẹ̀ ẹ gbọ́ ṣé òun kò ti wùwá mọ̀yànmọ̀yàn olówèlówé yìí tàyànfẹ́ ló sì ṣe kàn yìí hmm. èmi àyànfẹ́ Eh, èmi ṣe tàyànfẹ́ odòdì. kó tó fi kára wọn bọ̀ kókó. irọ́ ló pa àyànfẹ́ ló ṣe kẹ́yìn. onínú mọ̀ ọ́nú mọ́kùnkùn bá kò èwo ọ̀kan wọn la ò mọ̀ o la ò mọ̀. mẹ́ta mẹ́ta lágbọ́dọ̀ tá. ìyàwó Yinka èmi mo pé kọ́mọ rẹ pé ọ jáde ó rí ọ̀rọ̀ tó bá gbàrọ̀ ẹnìkan ìfalẹ̀ sọ ọ̀rọ̀ kan ń jà wòdòwòdòwòdò lọ́kàn ọkàn mi wọ́n á wò pé ó yẹ kí n sọ fún ọ sórí níbi tọ́rọ̀ ń lọ yìí ogun ilé ti ń papọ̀ mọ́gun ta o hmm. gbọ̀ngbọ̀ngbọ̀n sì ní nǹkan lọ́rọ̀ ṣé o wá rí ẹni tí olódùmarè bá fún lójú inú tó mọ bí ọ̀rọ̀ kan gùn sí irú wọn mọ ń dọ̀tá ọlọ́rọ̀ ni. bẹ́ẹ̀ ni. ìdí nìyí tí mo ṣe ránṣẹ́ sí ọ. mo wá wò pé àwọn èèyàn á máa kó mọ ètò bí ọwọ́ ọ̀bá káràbà yóò kó mi àbí bá ń kọ́ kó tó wá di wípé wọ́n mú mi wọn ò rí mi mú wọ́n fàyà mi wọ́n rí mú kọ́ máa lọ fi bàbí ọmọ wọlé sí mi hmm. lára mo wá fẹ́ rọ̀ ọ́ aya mi ọmọ ọlọ́tẹ̀ ẹ̀gìn awíbógun lọ àròkú dùgbẹ̀dùgbẹ̀ mo ti hóore ìran bàbá wa ní gbárò togun ṣírò togun tòótọ́ ah, àmọ́ mo fẹ́ rọ̀ ọ́ ìwọ àti awóyínká ọmọ rẹ ẹ ṣe já wo bí tí ogun yìí ó darí kọ díẹ̀ kí ìwọ àtọmọ rẹ kẹ́ ẹ yẹra kẹ́ ẹ gba ìlú bàbá rẹ kẹ́ ẹ bá lọ sí ìlú bàbá rẹ kẹ́ ẹ fara sọ̀kò díẹ̀ ah. fúngbà díẹ̀ ẹ ká wo ibi tí ogun yìí ó já sí ó sì dá mi lójú lágbára àwọn tó nílẹ̀ pẹ́pẹ́yẹ wọn lérí lásán ni kò ní kọ àlàpà ńlanu lásán ni kò ní fọhùn orí àléénu lakọ aláǹgbá wọn lé ẹnìkan ìrídìí òkun àìrídìí ọ̀sà wọn ò lè rídìí wa àbí bẹ́ẹ̀ mi náà bá wá rí i pé apá mi ò fẹ́ ka mọ́ náà ti dúró àmọ́ kí n mọ́ dúra mi kí n mọ́ du táyà kí n tún mọ́ du tọmọ ọ̀tá lè gba bẹ̀rù rọ́nà ṣe é sì mọ̀ wípé iná jó ni tó jọmọ ẹni ààrẹ ni lè mú ọkọ dùn ní mo pè é fún mi. bá mi ọmọ ọmọ òdóńgbò bá bọ ọgálá ọmọ ọgálá bá bọ òdóńgbò ọmọ ẹsìn kìdìbò wọn ṣe bí gbẹyẹ ní sìkìtì bẹyìn ọmọ dúró kíkà oògùn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́tí mo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bọ́tí ní sẹnu àti o dúró ń kíkà o bá mi akọni nìyí ọmọ akọni sì ní òbọ lọ sójó. lẹ́nu ẹ sọ́hùn sọ́wọ́ àmọ́ gbọ́ bàbá rẹ lẹ́nu ni ntí bàbá rẹ ní àsìn náà lásì. kò gbó mi lẹ́nu ń rán mi létí oríkì mi ni lóòótọ́ ni àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé mọ̀jàmọ̀sábà ìlólógún fi tọ́jọ́ akọni tó gbógun lọ lórí yìn òótọ́ ló wí oríkì mi nù ẹ mo ṣíjú ọgbà ewé ìbálòótọ́ wọn ò tó pọ̀nkọ mélòó gbogbo wọn àmọ́ atakóró wọnú àdó ó ṣe é ṣe kó mọ̀ lè gbọ́mọ inú rẹ̀ wọ ni mo ṣe ní kẹ́ ẹ fara sóko kẹ́ ẹ lọ sílùú ìyá tó bí ìyá rẹ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ èmi ò mọ wọn ò fi ìfọkànbalẹ̀ wọn ò fi bá wọn jagun ọ̀hún mo fẹ́. má bú bàbá rẹ lẹ́yìn ni bàbá rẹ ṣe ní ká sí ọ̀hún bẹ́ẹ̀ gan láti ṣe. Ah. Hmm. ẹ bá ti ṣe nu ọmọ mi ewé ní sóbì ọmọ mi ni ó sì mí o èmi ò ní fojú ìwé rí kó tó ẹlẹ́dàá mi ò sí ẹ̀mí jẹ́ ṣojú lọ láti lè ṣe é ẹ ṣe. bàbá wọ́yínká bàbá wọ́yínká wọn ò ní gbà yín lásìkò àmọ́ mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé orí yeye ní mògùn àìṣẹ̀ ló pọ̀ o ẹ̀ṣẹ̀ tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀ ni kẹ́ ẹ mú mi lórí àmọ́ tẹ́ ẹ bá wá sọ pé dandan dandan ẹ̀mí mi náà ló wù kẹ́ ẹ gbà mo yàn dá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé agbára yín kọ́ ló mú mi kì í sì ṣe agbára àwọn tí wọ́n fún yín láṣẹ létí olódùmarè ohun tó fọ̀fọ̀ ni òun ló lọ́pọ̀ ni mo fi fira mi sílẹ̀ ẹ̀tẹ́fẹ̀ mi rí àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. ẹ̀yin abọ́dà àbí kí náà ti ń pè ọ́ sọ ti tẹnu rẹ tán ẹ̀yin ọmọ yìí dà dáná ya. ayé ẹ wá wo lótìtọ́ olótìtọ́ tó ń kú sípò irọ́ wá wà láìṣẹ̀ tí ń kú sípò àìṣẹ̀. ta ló lè jẹ́ ká mọ̀nà yóò torọ ọ̀nà ó máa ojú. ẹ̀yà ọ̀dọ́ owó tí mo ṣe kòkòrò jẹ́ gbádùn omi tó gbó ẹ̀yẹ gbádùn ọkọ mi ah, elédùà ó wá ṣèdájọ́ o torí ikú àìmọ̀dínlọ́kọ mi kú i. <laughs> ẹ wá wọn alágbára ayé ògo ẹ wá wọn alágbára ayé o nínú etí lẹ́kùn sí ìka owó má ṣe ayé ẹ wá wọn olóòtítọ́ olóòtítọ́ tó ń kú sípò irọ́. àbí irú rádaràda wo ni ó mà ṣe o irú ẹ̀yin wọ̀ yóò tọ́ sóyè pàápàá ìwọ ẹlẹ́kùn mẹ́fà àṣepa àbí kí ni wọ́n ń pera rẹ̀ èmi bẹ̀ yín lọ́wẹ̀ ẹ sì kọ́ ẹ múṣẹ́ mi jẹ́ só yẹ kí àwọ̀ yín ká ọmọ abọ́ rẹ̀ kó sì wà lókè ìpẹ́ ọmọ tó yẹ kán ti da erùpẹ̀ bò lórí ẹ wá ń ṣe kátàkàntán hmm, hmm. ẹlẹ́kùn mẹ́fà gbẹ́nu sọ́hún gbẹ́nu sọ́hún kí ni kí àpènà ẹ wo gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó ẹni tó máa gbọ́ ẹ dákun oyè tèmi mo jẹ o oyè tó tọ́ sí mi mo jẹ wọ́n sì jáwé oyè lémi náà lórí ni kéèyàn mọ́ fẹnu òsì dọ̀tí oyè tèmi o kéèyàn mọ́ dọ̀tí mi o ẹ ni ẹ ìwọ ni ẹ kọ́nù owó ẹ̀ bọ́ ṣe ń wíwù. ewọ ewọ. ẹ kù mẹ́fà. ẹ kù mẹ́fà ẹkùn mẹ́fà. gbàgbà rọrí ni. ẹkùn mẹ́fà. tàtú ẹkùn mẹ́fà. èmi lè tàtú ọ. òun wọ́n ṣe eré ọ̀rẹ́ rẹ. àpènà èdìmàrè gbọ́dọ̀ ta ni. èdìmàrè gbọ́dọ̀ ta ni. èdìmàrè gbọ́dọ̀ ta ni. ẹ àpènà mo fẹ́ kó o rántí kinní kan o ṣé o rántí gbé ìgbígbó oníkorogbodo èmi àti ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní akitiyan tí màá ṣe pàṣẹ ń bẹ́ẹ̀ yé ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà ah ayé mi rè táǹkọ́ kàtàkàtà tó ń wí o mọ̀ ń bọ̀. ó dáa dúró dè mí àti mò ń bọ̀ ó ní ohun tán méjèèjì gbójúlé ó dáa kò burú. olórí burúkú ìwọ pàṣẹ dà kí n han orí rẹ dànù alágbára ayé ẹ̀ṣá ayé jẹ́jẹ́. báwo la ṣe sòkú wèrè tí ń bẹ nílẹ̀ yìí. ẹni ó lè ní kọ́ ló lọ́la kò sẹ́ni ọ̀lẹ̀ mú mi gbogbo ohun tí n bá ṣe ò àṣegbé ni o dákun ẹ̀yìn wọ ẹ̀sán ń bẹ ọ́. àgbẹ̀ á nǹkan ṣe àwòyìnká àwòyìnká ẹsẹ̀ la rí àrówó àkànṣiṣẹ́ bí aago ni kò sí nǹkan tá a lè tọ́ka sí pé látọdún tá a ti ń ṣiṣẹ́ àgbẹ̀ nǹkan tá a fowó rẹ̀ sí òun lélẹ̀ kò tí ì sí wo má jẹ́ kí n parọ́ fún ọ iṣẹ́ eléyìí ti ń sú èmi o àwòyìnká. wàhálà ń ta gbẹ elédùà òun ní mẹ́rin kò yọ dákun fọkàn balẹ̀ mo mọ̀ pé ibà ah, náà nílé sìn àwa náà ní ndùta àwa náà ní lọ́dún tó kọjá tọdún yìí bá rí bá o ẹ já fọkàn balẹ̀ mo mọ̀ pé òjò ọdún yìí tó ṣe bó ṣe ní ó ṣe ni ọdún tí ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ á kó eré oko dáadáa. ẹ ẹyìn sórí ìsọkúsọ ló ń sọ òun. a n tẹ̀mí kan fásikò yìí sọ fún ọ ni pé bí mo ṣe ń lọ yìí bí n bá délé gbogbo ọ̀nà wọn wà wọn ò rí i pé èmi náà bẹ̀rẹ̀ sí ní pẹja. o ò lè lọ pẹja wọn náà mọ̀ pé wọn nìkan mo gbójúlé nínú láìpò yìí láìsí rẹ kò sẹ́mi ah láì sẹ́mi kò sì sí wọn náà ó wà mọ̀ lọ pẹja. Ah. ó wà kọjú mi sóhun alẹ́ ìdùnnà ṣé tí n bá pẹja sórí pé ń bomi lọ ni. ó lè bomi lọ hmm. iṣẹ́ àgbẹ̀ yìí iṣẹ́ àgbẹ̀ yìí òun níṣẹ́ lẹ̀ wá òun níṣẹ́ àwọn bàbá wa iṣẹ́ àgbẹ̀ yìí la mọ̀ ṣe ah, ibi iṣẹ́ àgbẹ̀ la ṣe táwa náà fi káàkiri náà nínú abúlé wa táwọn ọmọge abúlé bí. Eh, ah, lóòótọ́ àmọ́ gbàgbé tí wọ́n rí báyìí náà ó tó dojú sú yàn hmm. ó dojú sú mi elédùn àpínwá lérè ọdún tí ń bọ̀ ọ̀dà ju ju eléyìí lọ. mọ̀jọ bọ́ lójijì tó bá bá mi lódò tí mò ń pẹja mọ̀jọ bọ́ lójijì. Àjàyí àìnáwó oh, oh. lọ́wọ́ bàbá àjàyà ni o téèyàn bá náwó lọ́wọ́ a máa ṣe ohun tó wù kódà tó máa sòkè dilẹ̀. àwọn yìí ká wàá gbọ́ mi mm. sórí ẹni tí ò tó ní náà tó tún wá ń dènà dènà ni àjẹkúnyà lolúwa rẹ̀ ọ̀jẹ̀. bẹ́ẹ̀ni ní ọ̀jẹ̀ sí ọgá. ó dà báwọn. ajá yín lójú ẹkùn ó pa lọ́lọ́. bí báwo. bí kú ọba kọ́kọ́ pani nínú ìlú yìí àlàní ni ikú ọ̀kọ̀ọ̀kọ̀ fi ṣèfàjẹ́ àgékù èjò ni mí o tí mò ń sọ̀rọ̀ bí agbọ́n. Ah, dúró gbogbo ọba tí ìwà kó ni ó yẹ kó lápẹẹrẹ àti pé sẹ́rù wo àjí ń wá ni. sẹ́lẹ̀ mọ́ ni bí àlàní ti ń gbẹ́ kúkúrú ti ń gbẹ́ gígùn ti ń wọlé lóru bí ọ̀rọ̀ ẹ wo ìfara mi hàn yín ní tòrútòrú ní jẹ́wọ́ ara mi fún yín. àjú wo àìfi ní pé ní àfihàn pèyàn tí márùn kó sábà tẹ́ wòlú n ó jẹ́ kí ọ̀rẹ́ mi àlàní n ó jẹ́ kọ́ mọ̀ a ò ò ò rí bàjẹ́ ń sin rí wọn àfin ni a àjàdí yà á jẹ́ kálà ní ọmọ jẹ́ kọ́ mọ̀ ẹ àmì fẹ́ àjùhùn ti pọ̀jù àmì fẹ́ ti pọ̀jù àwa ní bá sọ̀rọ̀ báwọn. àwọn ènìyàn báwo lónà àbọ̀wọ̀n sẹ̀pẹ̀tẹ̀ rí mi. Yeah gbogbo ẹgbẹ́ kí bẹ́ẹ̀ nílẹ̀ yìí ẹ mú mi mọ ìyá àgbọn. òyà mi ọkọ mi dọkọ jáde ẹ ti jẹ ó sì sojú pọ̀ gbogbo nǹkan lẹ́jọ́ bàbá rẹ ẹlẹ́nu gbọǹkẹ́ ẹlẹ́nu gbọǹkẹ́ tá a bọ̀ ọ̀jà ó ní gbogbo tí máa ṣẹlẹ̀ ọmọ ẹ̀ṣọ́ mi kí ló dé ta ló bọ̀ ọ̀jà. ìyá mi ọ̀rẹ́ àti baálé mi ni o. ẹ mo bá tiẹ̀ lù mí sẹ́yìn kékeré èyí náà lẹ ti fà èyí náà lẹ ní ìfẹ́. bí ìjì kìíní ó dalẹ̀ ni tó bá ṣe ni kọ́ ẹ̀ṣọ́ mi kí ló ṣe fún ọ. ó inú ìlú iná ti bẹ̀rẹ̀ sí ní wá mẹ́jọ rẹ̀ wá sún mi gbogbo obìnrin àbáyé òun làjà nínú tó ti fọwọ́ bà tètè tán. Ah! ẹjẹwu jẹwu rere o bó wẹ́wẹ́ fọ́dà ṣẹ́kọ̀ lè mọ ogówú ọdọ owú dé bàbá rẹ náà nǹkan bàbá rẹ náà nǹkan lára agbóná ọdọ owú dé mọdé mọdé láìfi rẹ o alára agbóná ta ló fẹ́ fi jọ rí ẹ ta ló fi jọ èmi sí mo dún ẹ̀ ní ìyáálé mẹ́tàlá ló tẹ̀lé mi lẹ́yìn n ò torí rẹ̀ kó èmi rè èmi rè ilé ọkọ yìí wọ́n mi ọ̀lẹ́gbẹ́ yìí ń rẹ́ àyín o má gbé dọ́dọ̀ tèmi aláìlórogún lọ́fẹ́ yà lọ́fẹ́ yà ọkọ rẹ̀ ní yóò wá aṣọ fún kó lè fẹ́yàwó kó fẹ́yàwó bí ogún bí ọgbọ̀n kí n jẹ́ ó gba yàrá rẹ̀ àbí ntọ́ bá bí kí òwò yàrá rẹ̀ kí n jẹ́ wọ́n mi mọ̀mọ́mọ́mọ́ bá yẹ̀ mí gẹ́ o ṣebí kì í ṣe pé ń fẹ́yàwó ilé àbí yàwó oníyàwó yín fẹ́ yìí ìyá mi bó bá tiẹ̀ wá fún mi dán sẹ́nu mi ò ní dùn ni bẹ́ẹ̀ ni náà ló rogún gbogbo àwọn obìnrin olóbìnrin onífọwọ́bà tètè táwọn ọkọ wọn sì mẹ́jọ wá fi sùn mí lé. èyí ló wá burú jáyé o jẹ́ẹ̀jẹ́ rí lábàá àti ara yìí a máa fẹ́ yàwó yàwó kiri ó burú jáyé o ah, ọkọ ti wá débi pé wọ́n ń fẹjọ́ sùn o. Ah, ah, ikú mọ̀ bọ́ lájẹ́ o mo máa ní ìyá rẹ ìyá ọkọ rẹ mo máa ní wà láyé lóòótọ́ àbúrò mi ló àmọ́ kò bí ti ti ìwà tìyá rẹ ni mo rí pé ni mo ṣe ní bá kó èèyàn ní ọ̀rẹ́ rẹ àjàdí ah, àjàdí. àjàdí ò mọ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ yìí o ó dá ní lójú pájàdí ò mọ nǹkan kan pa rẹ̀. gbọ́dọ̀ òyìn ẹ má máa jẹ́rìí èèyàn mọ́ ṣèbáyà rẹ̀ tímọ́tímọ́ ni bóyá náà rìnrìn ìyá bá wù wá mọ́. ìyá mi ó dá lójú àjàdí ò mọ nǹkan kan. dídà tí a dẹ́rì rẹ̀ kọ́ gbẹ̀rì rẹ̀ jẹun ìwọ dá mi dá wò mí ṣèbá ti fẹ́ jọ́sùn mi wọ́n ní bígi báwo lóko àgbà ní ọmọ bíi tí ò wò lù ọ ti fẹ́ jọ́sùn mi àbáyọ̀ mi ò yẹ ilé ọkọ òun àti nídìí òní sí ọ nídìí àga àjòkó òrí ayé òní yè mọ ni ń bọ̀ ti sọ fún mi dada mi dada mi gbogbo bí tí n bá ti rí àjàdí ń bọ̀ lè yàn lè wá sí o bó bá roko ìrọ̀lẹ́ tí tọrùn bá ti kàtàrí nìsín ìbílẹ̀ ẹ̀mú tí wọ́n máa ti ṣe fàájì o wò dá mi dá ọkọ mi olómi sọ ọmọ kọ́ ti fi tó létí ọ̀ gbọ́dọ̀ jàbọ́ délé o. ìlọlé o. n bọ̀lá gbé. ìyá yìí ni. tó ti dẹ́ nígbà tí bàbá rẹ dé ilé ọkọ tèmi mo wà níbi tó gbò sínú tó tọ̀. mẹ́wàá gàdí kan àwọn olókùn ẹ̀sìn ìdààmú àìní kan ti ọ ọ̀ní dààmú ọkàn yóò balẹ̀ ọ̀ní wọlé oró fàyà. Hmm. gáàmù àbí tó dòkó ní ìrò bẹ́ẹ̀ yàwá o. èmi mà ní. wò mí dáadáa. bẹ́ẹ̀ ni àbí ọmọ ọmọ mi àjíkẹ́ tá a sì rí ilé ọkọ wà yìí lọ́dún tó kọjá. àmọ́ màá jíkẹ́ mọ́nà ká yìí. ìyá ìyá àjọkẹ́. sọ ah, wá ní bó ṣe wà yìí ọmọ àbúrò mi ìṣùgbọ́n ìyá àti ẹtún jàbúrò mi òun ti fi kú sàgbà kú sàgbà. ẹ̀yìn hmm. ǹlẹ́ o ọ̀wá rí hmm. ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí ń bà mí nínú jẹ́ ni ìdílé tí mi pọ́mọ̀ mi ìjókòó kò sí nǹkan méjì torí ọ̀rọ̀ ọkọ ọmọ mi ọmọ rẹ̀ àjí. dákun àjàdí ṣé gbogbo àràtọ́ rẹ̀ rẹ̀ ń dá ọtí ẹ̀gbọ́n kankan nù ìyá wa kò ní bàjẹ́ fún mi. àṣẹ àgbà ò ní tán lórí rẹ àṣẹ wà àṣẹ. bí n bá ní ìwọ ni mo pa fún mi. bẹ́ẹ̀ ah! ọlọ́rọ̀ àbètí dídì ẹ wo mo wí wí wí wí mo fọ fọ fọ fọ àlàní ò gbọ́rọ̀ sí mi lẹ́nu ah! àlàní ṣe sìnà sìnà rẹ̀ bù àyà ah! ẹ wo tó bá tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ kéékèèké òun orí wọn ló ti kú dúró ní kò bá má dáa ó wà lọ́wọ́ wọlé káwọn adélébọ̀ mọ́lé bẹ́ẹ̀ ni bá wọn sùn kúrò ẹ wo ọ̀rọ̀ rẹ ti sú mi o ó ti sú mi. Hmm. ìyá mi àjàdí ìsì ọ̀gẹ̀dẹ̀ ń gbogbo ọ̀rọ̀ kò tó ń tàn yàdà bẹ́ẹ̀ àwọn àgbà bọ̀ wọ́n lẹ́nu ẹ̀gúngún lọ́wọ́ tẹ́gúngún lẹ́sẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti gba sùúrù o hmm. ìwọ náà lọ́ọ́ bá wa tàn mọ́lẹ̀ sí ti ń bẹ́ ńlẹ̀ yìí o. wo arákùnrin ń bí ọ̀rọ̀ wá dé dúró ìwọ náà ló fọ́n ńlá káyé o torí kò yé wa mọ́. wo ọ̀rọ̀ sunukun oníṣòwò láṣùwò báwa oníṣòwò kò tẹ̀wá fún abátẹ̀wá rẹ̀. ìyàwó àmọ́ lóòótọ́ ẹni kí n ṣàánú yín kó ṣàánú kankan tèmi lè ṣe èmi tí mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ gan-an kò gbọ́dọ̀ sí mi lẹ́nu ah! kódà mò ń fàsìkò yìí sọ fún yín pé mo ti ń yẹra fún díẹ̀díẹ̀ gan. Ah! àdẹ́kọ̀ọ́lá kàkẹ́ àṣọ ah! ẹgbàá mi ẹ má sùn lọ́rùn kò sì sí nǹkan mi bẹ́ẹ̀ ṣe fà mí wálé ọkọ tẹ́mi ò kábàámọ̀ náà lèmi náà ṣe wọn mọ̀ pé mo ṣiṣẹ́ ni èmi yìí wà á ṣe báyẹn gbà mí. ẹ ìyá wa ẹ má sunkún ẹ má sunkún tẹ̀lé tọrọ bá wá rí báyìí ẹ ó dùkùn kàmí ìta sí. mo mọ àbúrò bàbá rẹ kan òun lọ rí bá èyí ò burú bí jogbojogbo ni. a bó bá gba mú bàmí báyìí lúlú òní tó wíwọ́ ẹ jẹ́ kí n lọ rí ìfẹ́jọ́ rẹ sùn kí n bá sọ fún un yóò wá kàṣí sí. àpò ìdíbàjẹ́ ò ní wọ ọ̀ọ́ni fọwọ́lé òró ọ̀ọ́ni wọlé òró fàyà ọ̀ọ́ni ṣiṣẹ́ o pé ká fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ hmm. nǹkan tẹ wá sí i ẹ bá ń pàdé ń ẹ bá bùn lórí sùúrù. Ah, ìbáṣekọ́ ni bó ni ìbáṣekọ́ ló jẹ́wọ́ ah ah, ah ẹ má bọ̀ lọ jẹ́ ìyá wa. ohun tó kù lókè ta sọ gbọ́. Ah, ẹ má lọ bẹ o ẹ má lọ bẹ o. ìdúpẹ́ ìdídàmú ọkàn yóò balẹ̀ kí máa retí ẹ.

mo mọ̀jọ́ abádìyẹ sábà lórí ẹyin mo mọ̀jọ́ ajókòtò olówù márùn ó fẹsẹ̀ ẹ̀sọ̀ mọ́wọ́ rẹ̀ bíi díẹ̀ nígbà tó lówù òkúkú jà tí ò bínú kí lọkọ olówù fìjà ṣe mo mọ̀jọ́ abádìyẹ sábà adìẹ pa mọ òjò pa aṣọ òjò pọ́kùnkùn bí aṣọ àparò hmm, ojúrú ń pé ojú kan ẹ̀ pa àdìrú ojú kan rèé bàbá kú ọmọ ẹni ní jogún ẹni. ìyá mi ẹ sáà ń dájà fókòtò mi ni èmi lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá rọwọ́ ah, nítorí pé àjèjì látẹ́gùn ayọ̀ yìí jẹ́ lára mi. òjò ẹnì yòówù wálé ayé tí ò láàrọ̀ lẹ̀ tó fi padà lọ irú ẹni bẹ́ẹ̀ máa pasán láyé màá ní tó bá bàṣírí èmi lẹ́yìn mi eérú wo ni náà yóò fi bójú ọmọ wo lọ̀gẹ̀dẹ̀ rẹ yóò fi rọ́pò owó wàá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Hmm. ẹ wo ìyá mi tápátá bá kọ patí rẹ̀ sílẹ̀ yẹn rìn yẹn yóò sì fà á mọ́ra ẹ wo ìyá mi wọ́n mọ̀ ẹ́ yín ná tá a bá délé. òjò òjò òjò olúkọ ọkọ mi òjò dúró. yéé ta lólúwa rẹ̀ tí fọṣọ gangan pé rí èmi àìwọ yín ká níbi ọmọ òdógbó bàbá ọ̀gálá ọmọ ọ̀gálá bàbá òdógbó níbi ó ṣèwọ̀ ọtí tó náà wọ́n pajá lè pajá ògógó tó náà pàgbò kó lè pàgbò onílékeleke tó ló wọn pòbúkọ kò lè pòbúkọ ọlọ́run ní kẹ́ yọnu sí mi ẹkùn ní ọba mi kú ògbò bínú yín dànù ìmọ̀tú ìmọ̀jọ ẹsìn kọ́kọ́ lè pọ̀tọ̀ èròjà ọjà ń pẹ́ bọ̀ mo kọ́ òun mo kọ́ àké mo rí ẹgbẹ́ lójú alágbára ayé ẹ̀ṣá ayé jẹ́jẹ́ ẹni ó lè ní kọ́ ló lọ́la nǹkan tí ń gún mi lẹ́sẹ̀ yóò lè gún mi yá mi. ọ̀rọ̀ ń ah. wò ṣe é máa rò ẹ̀wẹ̀sẹ̀ ni. Ah. àfi ká máa rò ká gbé e lẹ̀. bẹ́ẹ̀ni. ibi kẹlẹ́dù àwùjọ mi ń ná ni. kẹlẹ́dù àwùjọ mi ni èmi náà sì ṣèlérí fún yín pé wọ́n ah, sọjọ́ fún yín ẹ sì jẹ wọn mọ́ oúnjẹ tí bá mi òdó jẹ ẹ ó di dandan kẹ́yìn òkùnkùn jẹ ẹ já mọ́ lọ ẹ ẹ dákun yá mi ó mọ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ òun ò le kò le mo wò pé kí n má sọ fún yín lé tàbá dánù kò ká máa sọ ni mọ́júmọ́ yìí mọ́ lálàá kan ẹja wábì kan fìdílé àwa náà làwọn kú ni gbogbo bí. o ṣe ń bá lè rí. ìyá mi lóò àná mọ́jú mo lálàá kan bẹ́ẹ̀ ni ìyá mi mo lálàá yẹn pé mo rí ọkùnrin kan àmọ́ mi ò rójú ẹ o ó ṣe fìgìdìngbọ̀n ó dúdú ó sì ń sọ pé gbẹ̀san mi láàrọ̀ ọ̀tá mi gbẹ̀san mi láàrọ̀ ọ̀tá mi gbẹ̀san mi láàrọ̀ ọ̀tá mi ìgbà mẹ́ta ló sọ ìgbà mẹ́ta ló sọ ìyá mi àmọ́ àlánà ò yé mi mo kàn tají ni. àṣé lóòótọ́ lẹ̀sán ń pè é. Ah, ẹ̀sán. ẹ̀kọ́ àbẹ̀wò bẹ́ẹ̀ ní kìíní ẹ̀ ní ṣiṣẹ́ ọ̀rẹ́ tó lè ṣojú sẹ́yìn báyìí ó ṣọ̀wọ́n òkú àdúrótì òkú àdúrótì ọkàn yóò balẹ̀ ìdààmú òní tọ́ṣe gbogbo nílẹ̀ torí rẹ̀ torí bọ́ ìsọ̀rẹ́ òdodo nígbà tó wà láyé ọdún ọtí ó tún kú tán ọ fìyàwó rẹ lẹ ọlọ́run ò ní fi ọ lẹ o gbogbo nítorí ọba ti fọ ọ lé báyìí yóò yọrí sí dáadáa àmọ́ èmi ò rọgbẹ yìí rí o. ìyá mi ẹ ẹ ṣàkíyèsí rẹ ni ọjọ́ tájì ń dákú tí wọ́n á pè yín ní ó náà wà náà àwọn tẹ tẹ bánjọ náà lọhùn ó wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi tó dá ni ìyá wa. ìṣọdún mi wá lè rí. àwọn yín kánò ọmọ ìlú awó tó fèsì nù. ìlú ńlá náà nílùú ńlá. bẹ́ẹ̀ni yàrá. ó wá ní sòrò kékeré kan gbogbo àpapọ̀ àpapọ̀. wọn kò rí ìṣòro kò sẹ́ni tí ò rí wí ẹni tó wálé ayé tí ò rí wí èyí ń tètè máa kú ọ̀ní tètè kú ọ̀ní tètè kú ọ̀ní kánjú kú ẹ bára yín kalẹ̀ ọ̀ní òdodo ni ẹ ṣe o ẹ má yàrá yín o ẹ má sì ṣebi síra yín ẹ má lónú méjì ẹ má jẹ́ ìlú kẹta ó wà ní yín sọ̀rọ̀ mi yé yín ẹ dúró tira yín ẹ ṣòótọ́ fúnra yín ẹ finú báyìí ẹ fi hanra yín ẹ wò ẹ wò àjàdí ìkọ́lé ọmọ olókun ẹ̀sìn nígbà ọkọ ọmọ mi wà láyé ó dúró ó ṣojú ó tún ṣípò padà tán ó tún ṣẹ̀yìn ẹ̀dá kan bá mójútó bá mójútó yóò ní jì í káde o ó dà o ẹ má jìnà sí mi o ẹ má jìnà sí mi o ẹ ṣe mẹ́rin wá o káàbọ̀ o. Àlàní Àlàní bàbá wí fọ́mọ ẹni a gbọ́ a sì kìlọ̀kìlọ̀ ikú ìní padà pa ọ́ ọ̀lẹ́sọ̀mọ tèmi dolórí ìbú kádàrá ni kádàrá ni. mo gbà fọlọ́ mo gbà fọ́ ìnílẹ̀ o mo gbà fọ́ ìnílẹ̀. Hmm. èmi òjò olúkù lóye èmi awóyinká èmi ọmọ ẹsìkìtì bò wọn ṣebí gbẹyẹ ní sìkìtì bẹyìn èmi dúró kíkà oògùn ọ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́tí mo bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe bó ti ní sẹnu àti òro ah! hmm. ìran alùbàtà kan kì í mọ̀ ń darin ẹni wọ́n ń bọ́ kan kì í sì bọ́ yàn kí n mọ́ torí ìyá mọ̀ pé lúlu ara mi dànù gbogbo àǹfààní ara mi náà mọ̀ tún gbà lọ màá sì tún sọ ẹ̀mí ara mi nù àmọ́ òrìṣà ni ìyá mọ̀ jẹ́ òòṣà bí ìyá ò sì tún sí ọ̀yá ò sì ṣe tù dànù o màá sì tún sẹ̀mí ara mi nù. àwọn yìnká kọmọ sówó tó fi gbóbìnrin lé a kí ni kí n ṣe o. òkùnkùn sì ń tà sí torí ikú tí ń pojú gbẹ̀ ni òun nípa fún mi. kára tápà kápá tápà káwá fowó tápà ra tápà fún tápà mu ibi tó gbà ó gbà lọ ṣé kìí ṣe pé kó abo òun lọ́pọ̀ ọ̀rẹ́ mi àlàní báyìí àbí hmm. àgàdí kò sí nǹkan tá a ṣe nítorí ọ̀rọ̀ yìí ti wá di bó lọ yá mi àjàdí wò mí jẹ́ ká lọ sun mẹ́ta tọmọkùnrin ń sùn o. àwọn nǹkan bọ́rọ̀ bá ti rí báyìí èèyàn ò gbọ́dọ̀ sí bàtàbàtà bọ̀nà àbàtà lọ torí àti fọra tó sì mọ̀ pé ẹni tí ò bá ti ní ìyá ò gbọ́dọ̀ dégbò ẹ̀yìn. Ah, àjàjì bẹ́ẹ̀ ni o èmi tí mo wá níyà ń kọ́. àwọn nǹkan o kó o tẹ́rù ara rẹ pa ni. kí n lọ tẹ́rù ara mi pa. Buddha. ọmọ ẹlẹ́ni ọ̀wẹ́lẹ́ ilé lẹ́rọ wa ti mú lẹ́rọ kó kí ìjẹsà méjì má pọ̀nà dà. ẹ dákun ẹgbẹ́ mi ò obìnrin ló má dà lọ́wọ́ yìí mo lọ. Àyọ̀ká ga dúpẹ́ lọ́wọ́ Elédùà ṣé o rí gbogbo nǹkan oko mi ló yọ dáadáa bó o bá rí iṣu oko mi bó ṣe ta ìbọ̀kù àrí bẹ́ẹ̀ ni bí n bá wá kéré oko lọ́dún yìí bí n bá tà wọ́n tán. iṣẹ́ tí ìyá rẹ̀ pòun ó ṣe o wọ́n fún ọ lówó ó wàá fún ìyá rẹ̀ báwọn náà bá ti bẹ̀rẹ̀ owó kòkó ọ̀hún ó ah, gbádùn. ìbínú masa masa masa ìbínú masa ayọ̀ká ayọ̀ká ayọ̀ká ayọ̀ká o. kí ni o ìbí eh, eh, eh, tó ti ṣá o ó ti ṣá pa yínká o àwo yínká mi òye àná rè títàkùtì mi mú ọ̀yà ńlá wo ọ̀rẹ́ mi inú mi dùn púpọ̀ ní òye àná tó o bá rí ẹran títàkùtì mi mú o tó yìí. ọlọ́run ni àjàdí ọlọ́run ni ọlọ́run ni. àwo yínká o kò júlọ̀rọ̀ èmi àti ẹ nínú ìlú yìí kì í sáì mọ̀ kò sẹ́ni tí ò àti ẹ papọ̀ nínú ìlú yìí ọmọdé mọ̀ wá àgbà mọ̀ wá kódà àwọn ọ̀dọ́ inú ìlú yìí kan tún mímí àti ẹ papọ̀ <laughs> wàá gbọ́ mi ẹni tó bá lóun ọmọ wa nù ìlú yìí àjẹpọ̀jù rẹ̀ fọ́ ni àbóyún rí odùn sí báwò. àwòyìnká yóná kí ló ṣe ọ bí mo ṣe ń bọ̀ sọ̀rọ̀ látàárọ̀ ah, ah. n ò nífẹ̀ẹ́ sí gbogbo bó ṣe ń wò mí o kí ló ṣe ọ. Àjàní ó àjàdí nsín àyìn nsín àyìn kódà ọkàn mi ò sí bì ó àjàdí àmì ara ń sọ mí n fẹ́ lọ wòyá mi ń lé ó n fẹ́ mọ ilé. àwọn yìí ká lónà sóun ṣeré ni àbúrò n fẹ́ lọ wòyá mi nínú ilé. sọ́ǹbọ̀ mi ṣeré ni àwọn yìí ká. àmọ̀ rírà. àwọn yìí ká. àmọ̀ rírà. ẹ̀dùn ọ̀rọ̀ yìí àbí mi àwọn yinka. àwọn yinka àwọn yinka àwọn yinka àwọn yinka àwọn yinka. ẹ wá wá abiyamọ ayé. Ah ìyàwó yínká. ẹ wá bí a mọ ayé o. òun mọ̀ bàjẹ́ o ìyàwó yínká. tó jìyà lórí ọmọ kọmọ lè gbáyé. ìyàwó yínká. gbogbo àbí a mọ ayé o. ìyàwó yínká. a ò ní bọ́jọ́ lọ́jọ́ ah! àánú ṣe mí o. Ah! ilé jó mi. ikú pọ̀dẹ̀ ó papò. òjò tó ti rọ tútù. àní ikú pọ̀dẹ̀ ó papò. ó wá dohun tó rọ gbígbóná fún ni. wàhálà bá ìyàwó yìí ká ẹlẹ́dùá àwọn ah, tó ṣe yóò dá o. ẹ wá wá àwọn tó ṣe yóò bàbá lọ. ìyá tún ṣe báyìí ó gbọ́ ọ lọ ẹni tó kú fún mi elédùn ah! ọmọ sọ́ọ̀tì báwo mo ṣe fẹ́ ṣe é ọ̀nà wo mo ṣe fẹ́ dìgbà. àwòyìnká ah! o ò lè lọ mo ní wọn lọ o ò lè lọ sẹ. wọn lọ gún. Ah! wo jẹ́ kí n sọ kí nìkan fún ọ ogun ò rí bí yán bẹ́ẹ̀ ogun ò rí bí ẹ̀kọ́ ọ̀dà bí n bá fiọ́lẹ̀ bó bá lójú ogun bí nǹkan bá rẹ̀ sí ọ kí ló rò pé kí ló fẹ́ kí n fojú sí gangan nǹkan ò ní ṣe mí nǹkan ò ní ṣe mí àjàdí ah, ah. ṣé bá ọmọ kú tó pa bá mi bá mi abọrẹ àkọ́kọ́ ah, ọmọ dúró kíkà oògùn ọ̀jẹ̀gbẹ́ lọ́tí mo bẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe bọ́tí ní sẹ́nu àti òró dúró kíkà oògùn ọmọ òdóńgbò bàbá ọ̀gálá ọmọ ọ̀gálá bàbá òdóńgbò ọmọ ẹ̀sìn kìtìbọ̀ wọn ṣe bí gbẹ́yẹ ní sìkìtì bẹ́yìn àjàdí yé ń lógun mo bọ́ lọ gbẹ̀sán. ọ̀gá ńlá bàbá òdóńgbò òdóńgbò bàbá ọ̀gá ńlá wo orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ó ṣe sùúrù ni ọ̀rẹ́ mi ó ṣe sùúrù ni èmi àwòyínká àjàdí mọ̀jà fi sùúrù sọ́wọ́ tó wà nílẹ̀ yìí ṣe bí mọ̀jà mọ̀ sá láà máa kí lójú ogun dákun n ò lè bógun lọ wọn lè bọ́gbọ́n lọ jẹ́ lọ sí lu àwọn tó fẹ̀sẹ̀. àwọn àgbàbọ̀ wọn ní iná ní iye ọdẹ ẹ jẹ ní iye ogun kárógun mọ́sá kárógun mọ́tìdí òun ní iye ọmọkùnrin kẹsẹ̀ pẹ̀lú ogun ní bà mí mo lè tẹ̀lé ọ lọ àmọ́ mo fẹ́ ká fi sùúrù ṣe só ti gbọ́. àjàdí lọ́jọ́ ní kí n lọ́gun wọn ò sì ní bọ́gun lọ ṣebí lu àwọn tó fẹ̀sẹ̀ lásán jẹ́ lọ bá wọn. fún díẹ̀ kí n lọ lé kí n lọ rí ronú sí bọ́ bá ti jẹ́ òun kàn lábọ̀ bàbá rẹ̀. Ah, ah, o lè lọ ìsinsì wà mọ ohun tá a fẹ́ ṣe ìwọ náà mọ ọtún ah, nígbòdì yá àbí túkú. àjàdí ń sọ fún ọ ń sọ tá. Ifágbèmí. Hmm, Ifágbèmí. Hmm. Hmm. ohun tí wọ́n fi dá ọ lọ́lá ni kókó ọ̀hún rèé ṣùgbọ́n ohun tí ń bẹ nínú rẹ̀ rí mo fẹ́ kí ẹ gbà á kẹ́ ẹ máa gbé lọ kẹ́ ẹ sì lọ́dọ̀ wò. Ifágbèmí Ifágbèmí dákun má bínú kókó rèé lọ́wọ́ rẹ̀ yìí omi lásán ní sì ń bẹ nínú rẹ̀ kí la fẹ́ fi ṣe. omi lásán ní ń bẹ nínú rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n sì lọ́dọ̀ wò náà bí kún ló lóko bí tàkúté ni ẹ ó sì mọ̀. ìfàgbèmí dákun má bínú o má bínú o. kòkò tó gbégún àyí bàbá gbé dójú ogun kí la fẹ́ fi ṣe ṣé ká máa fọ́ ọmọ wọn lórí lójú ogun ni àbí ká máa ta omi bẹ̀ sí wọn la torí kò yé mi. ọ̀rẹ́ mi o sì á sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí o ti mọ̀ mí dànù kó tó dé ni ṣìgbà ṣe lọ́dọ̀ wò ná. ẹ dákun bàbá ẹni tá à ń lọ kojú rẹ̀ yìí a pè náà ni alágbára èèyàn sí ni tẹ́bá dèrò àwọn tún fẹ̀ ṣe ṣé kòkò lásán yìí làwọn fẹ́ mọ fi lọ bá àwọn jà lọ́hùn àbóhùn la fẹ́ fi kojú ogun hmm. èmi rò pé ká dé kẹ́kọ̀ọ́ oògùn fún wa bíi ìfúnpá olúndé àṣejẹ ìbọn àdá hmm. kẹsì mọ́ sí wa nígbẹ́rẹ́ ẹ wá gbé kòkò fún wa. ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n ohun gbogbo kọ́ lìbọn ohun gbogbo kọ́ ni àdá ẹ̀yìn ohun míì tún wà tó ju àdá lọ tá a sì lè lò ṣùgbọ́n bí ẹ bá lo eléyìí bí ó bá jẹ́ mo mọ̀ pé nínú èpè àbí nínú àdúrà ẹ ó wí kan fún mi nù nù rẹ̀. ẹ ifá gbèmí ifá hmm. gbèmí dákun má gbèmí ọ̀dà bó ti wá wà bàbá gbé dojú ogun bó láti lò kankan gbà wọn. bí ẹ bá dọ̀hún àwọn onílẹ̀ yóò kọ́ yín bí ẹ ṣe lò ẹ̀yìn gbà mi ò fẹ́ gbé fún ọ̀rẹ́ rẹ nítorí pé ohun tí ń bẹnu rẹ̀ ó gbóná ìwọ ni ó gbà á ná ó sì gbélé lọ́wọ́. Ah, hmm fágbè mi òun kíní máa ń gbóná lóòótọ́. Mm. bí ó bá jẹ́ ẹ fi àdúrà ránṣẹ́ sí mi bí ó sì wá jẹ́ ẹ fi èpè ránṣẹ́ sí mi. àwọn Yínká hmm? àwọn Yínká hmm? fọkàn rẹ balẹ̀ mo nígbàgbọ́ nínú ọ̀rẹ́ mi ibi tó bá ti ní ká máa lọ dákun wọ́n jà wọ́ọ̀yìn hmm. kò sí ọ̀nà. Ah, tó o bá ní ká ṣe bá mo bá tẹ̀. kò sí wàhálà mo fi ọkàn tán mo fi gbà. kódà ẹ dábàá ẹ tún gbà kan sínú ilé lọ ẹ tí ẹ ó fi mọ̀ mí lọ́la. <laughs> ó àjàdí tí ẹ lè mí wò tí o mọ̀ pé èmi ọmọ abọ́ rẹ̀ ni mí ọmọ pẹ́ mọ̀ òdógbé wa bọ̀ gálá lè mí. àwọn ah, ah, ah, ọmọ sọ bẹ́ẹ̀ ni ọmọ sọ bẹ́ẹ̀ yàn yín. tí ẹ lè mí wò ọ̀dà àwọn sọ̀tọ̀ kù sọ o. dáadáa ni ẹ̀yin Yorùbá náà lẹ ní ẹni èèyàn bá ń wá lọ ọ̀nà náà làákò eh, ilé yín náà mọ̀ ń bọ̀ tẹ́lẹ̀ kí ló dé kò sí kọ̀sáburú eh, ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ ń pa gbogbo tí ń lọ nù ìlú ìkọ̀sẹ̀ yín. mo ti ń ṣẹlẹ̀ mi nínú ìlú yìí kò sẹ́yìn mi. gbogbo ẹ̀ náà yín náà mọ̀ gbogbo bí ti lọ ìmọ̀ eh, yàtọ̀ sí kò sẹ̀yìn èèyàn ààbò ọ̀hún ni mo wá wá sọ́dọ̀ yín o mo wá ní kí n kọ́kọ́ wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ ìyá wa ní ìlú tẹ́ ẹ jólóyè tẹ́ ẹ jẹ́ èèyàn pàtàkì mo ní wá sílé yín pé ààbò tó dájú tó péye yóò wà fún mi lọ́dọ̀ yín òun ló jẹ́ ní wọ́n á fara sunko sí ọ̀dọ̀ yín fún sáà tá a wà yìí. ẹ̀rí rẹ̀ pa mí ààbò tó péye ń bẹ ilé mi ilé bàbá rẹ̀ ńkọ́ kò sáàbò ń bẹ. ìyá wa bá mi èso lóye. Hmm. ní ìsìn ni bàbá rẹ̀ ò ṣẹ̀ṣẹ̀ so lóye. So ló wá fẹ́ fara soko sílé mi ẹ̀gbọ́n ìyá rẹ lẹ́sẹ̀ kan òun kan ó lè lọ ilé rẹ̀ kẹjọ mọ́ kó mùkúmù kẹ́ ń lè mi. ìyá wa ní bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́sẹ̀ kan jagun ọba. ẹbí ò bá ti jagun ọba yóò wà lé ẹ sì jọ jókòó àbí kí n tèmi. báàbò bá dájú fún mi nílé ìwà ni kí n tó ní wá sọ́dọ̀ yín. àánú rẹ sì sí i. orí bí ṣe ń sọ tata tètè náà yẹn gàngàngá gàngàngá gẹ́gẹ́ mi mọ̀ wá o ibi tẹ́ ẹ bàjẹ́ dé náà òde rẹ̀ là ń lọ yìí bá a ṣe jókòó bá a ṣe tù ṣe ẹ bàjẹ́ tán ìwà lẹ́yìn kí ni ilé ọkì iná ìwọ ọmọ wípé ẹni tó bá ti pe ṣoṣo báyìí ìrìnjà ṣoṣo lẹ́sẹ̀kẹsẹ̀ náà tó wá kóra rẹ tó ń bọ̀ léèmí wípé léèmí làbò wà ààbò kankan ò sí o bẹ́ẹ̀ ṣe ṣe tí mi ò tòrò bí mi ò ṣe dá làǹbáká ọdún lọ́wọ́ wà lẹ́ẹ̀mí kí n sì ń ní ọ kọ́ wa kanlẹ̀kùn mi aláìdáni ọ aláìdáni ọ máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ báwọn máa lọ. odidi ẹ̀yin àgbàlagbà nùú. ẹ̀gbọ́n ìyá rẹ̀ gé lẹ́sẹ̀ ilé ah, bàbá rẹ̀ ò ṣeé dé lọ́run rọrùn ẹlẹ́bí òsì sáà máa lọ máa lọ mọ́ wà lẹ́ẹ̀mí òyìn bọ́rọ̀ mi ká sì bomi orí kéyìn ọbọ̀ garawa ah, ọwọ́ àgàbà yìí ń bò láwà tún dàgbà o. ẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ agẹ̀dí ọ̀rọ̀ mi yà lẹ́nu ẹ̀ kí n wò pé pé kí n bá mi rìnrìn àjò ẹ̀ mọ́lú ẹni mo jẹ́ ayé lè rí mi ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn tá a mọ tiye tí kéye yẹ òun lè rí yìí o ó ti pẹ́ dẹ́ ẹ̀ ti wà pẹ̀lú mi hmm. ẹ̀ dóye ọ̀dàlẹ̀ tó bá dẹ́ lómi ni mo fi wọ́ ọ̀rọ̀ tí mo sọ lọ yìí pé ká ẹ fọmọ mi sáyà ẹ ti dóye oníṣekúṣe ẹ ti ṣe bẹ́ẹ̀ ẹ farati mi ẹ bá mi rìnrìn àjò pẹ̀lú òótọ́ àtòdodo àtìgbà náà mo ti wo sàkúnyí bí àwọn ọmọdé yìí wọn ìṣẹ́ni tó yẹ ń tànù hmm. ká ẹ tó ṣàlàyé ọ̀rọ̀ ara yín fún mi mo ti mọ̀ àbínú rọ̀dẹ̀ olùmọ̀ràn ọkàn lélẹ́dùnmarè gbogbo tí yóò sì ṣẹlẹ̀ ní fi hàn mí àmọ́ tí ọba dákòkò àní ṣe é ẹ̀rìnrìn àjò yín débi wípé ẹ̀rìn dọ́dọ̀ àákùn ìkan àákùn iná sì gbé kókò kan fún yín àmọ́ kọ̀ọ̀kọ̀ ọ̀hún ọ̀dàn yín lójú ẹ̀wò tẹ́ńbẹ́lú kọ́dà nínú èrò ọ̀kan nínú yín ó dàbí kóńkòkò náà kó fọ́ mọ́lẹ̀ dá ẹ bá fọ́ mọ́lẹ̀ ẹ̀kú ayé yìí lẹ fọ́mọlẹ̀ kú. sori sori. bẹ́ẹ̀ni ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ah. bọ́ọ̀lù lè jẹ́ fọ́mọlẹ̀ arákùnrin yìí bó ṣe ní ká ẹ lò gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ká ẹ lò ó agbára tó lágbára ni hmm. àmọ́ bí ó kù sí ìwọ̀nba náà ni ní fi lé lọ́kì fi jíṣẹ́ fún yín wọ́n sì fi jíṣẹ́ iṣẹ́ ọmọ àjọṣe wa ni bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ mi bá wà lé mo pẹ̀lú mi. ọ̀dẹ̀ kọ́ni ẹ̀yin ìyá mi ọ̀ṣọ́ ìmọ̀fìà apá mọ́wàgún olókìkí òun ẹ̀yin ògbólùmọ̀ gbólùmọ̀ sojú kónkó ẹ̀yin àpèkẹ́pẹ́ àpòdàlẹ̀ pẹ́ẹ́pẹ́ ẹkùn tí kẹrìntàn ti wà mí ìbà yín lónìí o ẹ̀yin lẹ́gbẹ́ àgbà kọ́bọ́tọ́ ló fi inú gbọ́sẹ̀lẹ̀ àgbà òkété ó forí òkìkì sí ẹ̀wù ó ní ọ̀fun ọ̀pẹ tẹ́rẹ́ tó nínú àmàwò lọ́gbẹ̀rì tínà tájú ọ̀ṣàìmọ̀ pẹ̀lú àmàwò lọ́gbẹ̀rì tínà òní lókun lápá lábẹ́ á odò lókun lápò ntùgbè òtùgbè aṣọ agbára nẹ́ẹ̀dà gbẹ́mí á. àwọn ìka ẹ fara yín balẹ̀ lóòótọ́ ọ̀gbọ̀n ní ṣùgbọ́n látòní lọ ẹ ti dáwọ́ ó yẹ gbà ẹ mọ lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ wò mí ẹ̀tẹ́ kí yín bẹ̀rẹ̀ kẹ́kẹ́ gbọ́ bí ẹ ṣe ní ká ẹ lómi inú òkòkò ni ẹ lò ó aṣọ tẹ ẹ wá wẹ̀ ń pẹ̀lẹ́ bá ti gbé wọra báyìí ẹ dákin ìyàtọ̀ bá yé yín bẹ́ẹ̀ bá ti á lọ báyìí ẹ bẹ́ẹ̀ sì ni mọ̀ ṣọ́ pé àyúnre abọ̀re àyúnre abọ̀lé torí gọ̀lọ̀ torí gọ̀lọ̀ lẹ́yìn ológbò rìn lẹ́yìn ológbò rìn tí fi bọ́máyé lọ́wọ́ tí fi bọ́máyé lọ́wọ́ gọ̀lọ̀ ní ká lọ gọ̀lọ̀ ní ká bọ̀ gọ̀lọ̀ ní ká lọ gọ̀lọ̀ ní ká bọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀kúnlẹ̀ ìṣẹ̀dá yín ní bẹ́ẹ̀ lọ́kùnrin mi ẹlẹ́tẹ̀tẹ̀ tòbẹ̀jẹ̀ kò gbọdọ̀ sọ́kùn lọ́mọ kó jẹ́ ní òòtì yín kí ìṣẹ̀dá yín tó tẹ̀lé yín lọ kẹ́ ẹ̀ mọ́ ìṣègbè síbi ọ̀sẹ̀ o ẹ jagun àjàṣẹ́tẹ̀ ẹ jagun àjàṣẹ́tẹ̀ kẹ́yìn re kẹ́bọ̀ re torí gọ̀lọ̀lẹ́ lọ gọ̀lọ̀lẹ́ bọ̀ ọkàn yín balẹ̀ ogun òní borí yín àwọn ìyá mi òṣèlú mọ̀fẹ́ wọ́n kì í lẹ́yìn wọn ò ní kì í lójú bẹ́ẹ̀ ni ọ̀rí ẹ̀ ní kó ṣógun ogun kò ní borí yín ìsìnkú àrùn o gbogbo àgbáríjọ àgbáyé eléjẹjẹ tó gbèjẹ ẹ dìde lẹ gbé wọn níjà. Yínká o káàbọ̀ kúrin àwọn Yínká ọmọ ọbọ rẹ̀ a kì í kọ́jú tilé ọ̀rán a kì í fi wàdùwàdù gbé ìjà lórí ikọ̀ tá a bá fi wàdùwàdù gbé ìjà lórí ikọ̀ pẹ́gẹ́gẹ́dẹ́ ní nani lọ́wọ́ ó jagun lóòótọ́ ó kẹrù ó kẹrù. ó yá máa wí tẹ̀lé mi wọ́n mú mi lọ wọ́n mú mi lápá mo bọ́ bótó. wọ́n mú mi lẹ́sẹ̀ mo jòwèrè. wọ́n mú mi lẹ́sẹ̀ mo jòwèrè. àjòkó àjòkàn tí wọ́n mú mi rè lọ́jọ́ kìíní àná. àjòkó àjòkàn tí wọ́n mú mi rè lọ́jọ́ kìíní àná. tí wọ́n ní mi ò ní dé. tí wọ́n ní mi ò ní dé. ọ̀run mi là ní bọ́lá ṣe pé ṣe tòun ni. ọ̀hún mi lànà tó bá ṣe pé ṣe tòun ni. ilé làbọ̀yé bọ̀ sí. ilé làbọ̀yé bọ̀ sí. ilé kókó ń tagbé. ilé kókó ń tagbé. ẹ̀wọ̀n já. ẹ̀wọ̀n já. ẹ̀wọ̀n so. ẹ̀wọ̀n so. ẹ̀wọ̀n já tòun tòun. ẹ̀wọ̀n já tòun tòun. kétí àwọ tèmi kọ́. kétí àwọ tèmi kọ́. kàtà àwọ tèmi ni. kàtà àwọ tèmi ni. ìgbà tí bá kò níbẹ̀ tán. ìgbà tí wọ́n bá kò níbẹ̀ tán. kó burúkú máa já lu wọn. kó burúkú máa já lu wọn. ata ò ní tọ́jú olóko pọ́n. ata ò ní tọ́jú olóko pọ́n. ìdímẹ̀rẹ̀ ò ní tọ́jú olóko yaka. ìdímẹ̀rẹ̀ ò ní tọ́jú olóko yaka. ọ̀rọ̀ tó bá dùn dìmẹ̀rẹ̀. ọ̀rọ̀ tó bá dùn dìmẹ̀rẹ̀. ọjọ́ tó bá fojú kalápin. ọjọ́ tó bá fojú kalápin ni. nítinú rẹ̀ yọ. nítinú ẹ̀ yọ. a kì í rán fẹ́fẹ́ mú. a kì í rán fẹ́fẹ́ mú. kò sẹ́ni tó lè mọ́fọ́. kò sẹ́ni tó lè mọ́fọ́. afẹ́fẹ́ lẹ́ bàbá ń jí. afẹ́fẹ́ lẹ́ bàbá ń jí. ẹ̀fúfùlẹ̀lẹ̀ bàbá ń jí. àfífùlẹ̀lẹ̀ bàbá ń jí. kàkà kí jọ́ pa ẹ́. kàkà kí jọ́ pa mí ìjẹ́ àjẹrù á máa lọ. ìjẹ́ àjẹrù á máa bá tiẹ̀ lọ. ìwọ ọmọ abọ rẹ̀ ó da fẹ́fẹ́ lónìí. àṣẹwà. káyé má ṣe mú ẹ. àṣẹwà. ó ti rí bẹ́ẹ̀. àṣẹ. ó ti ṣe bẹ́ẹ̀. àṣẹ. ó yẹ máa lọ. ó ti rí bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ò ní pàdé ikú ò sì ní pàdé àrùn. àwọn yín ká o àwọn o. àyàrí. adébísẹ́ àgbà ò lẹ́ni. àwọn o. àyàrí. igi gbóhùn igi ọ̀pẹ̀ gbóhùn eku gbóhùn eku ẹja gbóhùn ẹja èèyàn gbóhùn èèyàn wọ́ọ́. èmi òdógbó bàbá ọ̀gálá èmi ọ̀gálá bàbá òdógbó èmi dúró kíkà oògùn ọjà ìgbẹ́lọ́tì mo bẹ̀rẹ̀ lọ́wẹ́ ṣé bá ti ní sẹ́ni àti ọ̀rọ̀ dúró kíkà oògùn. àwọn yìí ká o. ọjà ní. ó wà máa wú tẹ̀lé mi àbọ̀gbọ́ ọmọ sọ pé àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. ìgúnnugún kì í rójú fọmọ tiẹ̀ lórí. àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. àkàlàmọ̀gbé rójú kù tiẹ̀ lọ́sùn. àfàtì àfàtì lọ́rọ̀ wá àfàtì àfàtì. adé rójú gbomi tán a ti ogun o túbà túbà tọ́gbà lọ́wọ́ túbà wọ́n tọ́gbà lọ́wọ́ ìṣọ́ wọn kà. ẹ ṣí ẹ ṣí bìlà ẹ ṣí bìlà ẹ̀yìn gbórí sí yẹn jẹ. Ah, bàbá kí ni kí ni wọ́n dùn mí. má dà fún ọ láì kí ni ọ̀hún dùn ọ pọ̀ gbogbo ọmọ sákàrà bá kó lójú ogun ní kó baba, yeah, bàbá. Ah, bàbá. ẹ wà á dìde báyìí o ó yẹ gbé aṣọ ẹ gbé aṣọ. ìgbésẹ̀ sá fún bẹ́ẹ̀ là ń lọ yìí. gbogbo ọmọ sákà bá kó lójú ogun ní kó padà bọ̀ ìgbín mi ò jáde sánú àkọ́ mo sì gbé àkàrà nu n ó kó yín lọ n ó sì kó yín bọ̀ ẹ fọ ẹ̀yin méjèèjì ìgboro ni ẹ wọ ìgboro lẹ́wọ̀ ẹ ti gbọ́ àgbẹ̀ ẹ̀gbọ́ ó yà nìṣó wájú ẹjọ́ wà pa bàtà pa jẹun jẹun tiẹ̀. èmi àjànà fún ọ̀rọ̀ kìtì wọlú ni mọ́lẹ̀ débi tàbí kí ológun ìpara bàbá ta lówó ẹ̀ bọ́lá lé kò sí àgbẹ̀mí nìkan lù yìí wọn ò jagun kí n má jagun èjè bá a bá ta bàbá yìí lé kan ni wọ́n kẹ́rù wọ́n sì kẹ́rù egbò oníkòrí mi o obìnrin kan ò gbọ́dọ̀ gárùn wò mí. mo fẹ́ wọ̀ ìlú o ìlú ọ̀hún mo fẹ́ wọ̀ yìí ẹsẹ̀ ní síwájú agbọ́nì ni ènìyàn méjì ń jẹ́nu ọ̀gọ́rẹ́ ẹ̀gọ́rẹ́ adé fún ìkẹlẹ̀ èyí tó ń sọmọ bíbí àgbọ̀nì rẹ̀ gún ìkẹlẹ̀ tí ń yọ ṣẹbọ lẹ́yìn ìjọsìn Ọ̀rúnmìlà paradà ó sọ ìkìlẹ̀ dáṣọ pupa wọ́n ní aṣọ pupa o kì í bókun lọ sísà èmi àjànàkú mo dé aṣọ pupa lónìí o kí n jagun kí n ṣẹ́gun ní o nítorí wọ́n ní mọ́fọ̀pá tilẹ̀ ṣàwọn onílé alára mo ti fi ṣàwọn onílé alára wọn ò bá mi wí wọ́n ní mọ́fọ̀pá tilẹ̀ ṣàwọn onílé àjèrò mo fi ṣàwọn onílé àjèrò wọn ò bá mi wí wọ́n ní mọ́ fi kóòdì ẹnu di ọmọ ìyẹ́bẹ́ ìyẹ́bẹ́ mo fi dùn di ọmọ ìyẹ́bẹ́ ìyẹ́bẹ́ wọn ò bá mi wí o wọ́n lógún ọmọdé òní péjọ kó máa fòrí dáná èmi dòrí lónìí èmi àjànàkú àgbà ṣàǹkàṣàǹkà ló ní péjọ kan máa fẹ́ yẹn díẹ̀ sọ̀kù sọ́jà mo ti dẹ yẹn díẹ̀ o mo ò ṣe é sọ̀kù àgbẹjọ́ àgbẹyọ̀ ní ọba àlò ń gbẹrù kẹrẹ mo tún wá dìrù kẹrẹ lónìí kí n jagun kí n ṣẹ́gun kí n kẹrù kí n kẹrù ìlú ọ̀hún mo wọ̀ yìí o bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ bàbá àṣẹ bàbá kí lè dá yóò wá dúró kógun kan kalẹ̀. èmi kọ́. yóò gun ọfẹ o. ogun ò ṣe é nkéèyàn máa dúró tì bẹ́ẹ̀ tètè máa máa lọ. bọ́nì bọ́nì bọ́nì. ìsara wọn ò yìnbọn. ara wọn ta ni. èmi kọ́ o èmi sara wọn. ara wọn ta ni. ìsara wọn ìjọba ìdẹ́kùn. kílẹ̀ yóò gun ọfẹ o. ẹ̀jẹ̀ èèyàn ni ètùtù ayé nù ẹ̀jẹ̀ èèyàn ni. ẹ̀yìn. mo ní wọn ṣàjẹ èèyàn mọ́lẹ̀ kí n tó kọjá mo ti wá rúbọ mo bẹ̀lẹ̀ mo bò òòṣà mo bèṣù mo bọ̀lẹ̀ mo kí n tó jáde mo ní wọn ṣàjẹ wọlé ẹ̀jẹ̀ èèyàn náà tẹ̀ èèyàn fi ṣètùtù ẹ̀yìn èṣù láàlú ògiri òkú ṣe o ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápò táwọn kan má kájú gbé mi mì ilẹ̀ mo kì í ṣá o. ẹni bẹ́ẹ̀ mi ìrora rí èmi fi ṣe o bọ̀ọ̀bá délé òkìlẹ̀ o àfojúdi àfojúdi lọ́pàá. ìbà lẹ́yìn ọ̀ ìbà ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ibẹ̀ yíyọ ní ọ̀ṣọ́ ìmọ̀fìà àgbà báwa gbọ́ lẹ́kìkí ẹ̀rú gbẹ́yìmọ̀ gbẹ́yìmọ̀ sọ́jú kọ̀ọ̀kan ẹ̀yìn àpẹ̀kẹ́pẹ́ àpòdàlẹ̀ pẹ́ẹ́pẹ́ ẹkùn tí ìjẹra tẹ́kìkún wà mí ìbà yín lẹ́yìn o bọ́jú bá yín lẹ́yìn ẹ̀dọ́gbọ́n mi ṣe ẹ̀yin lẹ ń pè yín mo sì pè yín ẹ̀ńgẹ́ mi ní òde mi ẹkùn tí ìjẹra tẹ́kìkún wà mí ìbà yín lẹ́yìn o ìbápẹ́jẹ́ ọwọ́ ìbápẹ̀kẹ́ ẹ̀ṣẹ̀ ìbátẹ́lẹ̀ṣẹ̀ tó dojúbọlẹ̀ tí òun tẹ́ dojúgun lójú bá o tó ní àwọn ọmọ tẹ́ ẹ tẹ́ ẹ lẹ́yìn gbígbà kẹsẹ̀ fọ́tìlé ẹlẹ́tì lẹ́yìn gbígbà láàmúṣe bọ́ tẹ̀bọ̀ ògiri òyìnbó ni wá wò ṣàkún wọn wò ìbò wọn bẹ̀ dé ńbọ ní ẹjagun dé ẹ bá mi jí ìwọ̀n òkè wò ó ìbò wọn wà èyí lẹ́pàá èyí ayé ọ̀bọ yìí rẹ̀ tọ́lá lè àìrò òrìṣà èyí kò rọ́pò ìgbọ̀rúnmìlà gbọ̀nlé ayé ọ̀rọ̀ gọ̀dọ̀ láyà tó mú lọ òhó gùdù lọmọ tó kó lọ ó dé koríta mẹ́tọ̀ náírà ó pàdé àwọn ìyàmí ẹlẹ́yẹ òfin òkì tẹnu bọ̀rọ̀ wọn níbo ní nǹkan wọn yẹ ó lè ń kó wọn bọ̀ lé ayé nítorí ìta ni torí ọmọdé ta aránṣẹ́ yìí ni ó ní kí wọn lè jagun kan lè jagun kan jagun kọ́ sì ṣẹ́gun àjàṣẹ́tẹ̀ ẹ̀rọ àkọ́ ẹ bá ń tìyàn lẹ́yìn bíbẹ ká ṣe fọ́ tilé ká tìyàn lẹ́yìn bíbẹ aláàmú ṣe fọ́ tẹ́bẹ̀ ó tìrì iná dẹ̀ wọ́ ó dẹ̀ tọ́rí ó dẹ̀ tọ́rí ẹ lọ́wọ́ rì ẹ lọ́wọ́ rì gbẹ́nu omi nílẹ̀ ń tẹ́já ẹ lọ́wọ́ rì kí dúdú ó lọ kí mọ̀lẹ́ òde bí ojúmọ́ rẹ ti mọ́ wáyé ayé ẹ jẹ́ ẹ níyàn. ẹ ǹlẹ́ bàbá. Ah. ǹlẹ́ o ọmọ mi ọ̀kárì ah. eh, ibo ló ń lọ. mo ń lọ sógùdé ogun ni bàbá. ojú ogun ìlú wo ló ń lọ lè kó ogun jà. ìlú awo tó fẹ́ ṣe. awo tó fẹ́ ṣe kí ló kọ tiẹ̀ tí jẹ́. awo yinka lórúkọ mi bàbá. awo yinka lẹ ọmọ òdòǹgò bàbá ọ̀gá ńlá. Ah ọmọ ọ̀gá ńlá bàbá odò ń bọ̀ ọmọ ẹ ṣìkìtì bò wọ́n bí gbẹyẹ tí ṣìkìtì gbẹ̀yìn. ẹ̀yin náà tún lọ́mọ oníkòyí ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀nyún ìyẹn bí lólú iwájú ni bàbá yìí fi gbọ́ta ìran oníkòyí kan ò ní gbọ́fà lẹ́yìn oníkòyí tó bá gbọ́fà lẹ́yìn ó dá mi lójú pójú ló ṣe ọ̀kárí ọmọ mi. àwọn bàbá ẹ dákun ẹ kì mí délédélé lóòótọ́ lèmi lọ́mọ òdòǹgbò bàbá ọ̀gá náà ọmọ ọ̀gá alábàbò òǹdóńgbò ọmọ ẹ̀sìkìtì bò wọ́n ṣebí gbẹyẹ ní sìkìtì bẹ́yìn. Ah, bàbá báwo lẹ ṣe mọ̀ mí. ọ̀kàrí sórí bí mo bá ní iná ń jó lórí omi ìwọ pé kí n lọ rè kó eérú rẹ wá ah. èmi tí mo kí ọ ọmọ mi ni orúkọ bàbá rẹ ti bẹ. àdìgún lorúkọ bàbá mi. àdìgún ọ̀kàrí èmi tí mo bí àdìgún bàbá rẹ rè. Eh, èmi mo bá dìbò àmọ́ èso orí iṣẹ́ tí bàbá rẹ̀ ràn lọ lọ́ọ̀rì ìjíṣẹ́ ti bàbá rẹ̀ ní kò jẹ́ torí mo ti kí ọ tí kò yẹ ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n yùn ìyẹn bí lólú iwájú ni bàbá yín fi gbọ́ ta pẹ́rùn oníkòyí kò ní gbọ́ fà lẹ́yìn bóyí kòyí kan bá gbọ́ fà lẹ́yìn òjò ló ṣe má wẹ̀yìn torí wípé nílùú tó ń lọ yìí ọ̀tọ̀ ọ̀jẹ́ kí paramọ́lẹ̀ wọn dàgbà ọ wà lọ wọn bí náà ṣe jó ọ dà wọ́n gìrìgìrì wo du ẹ̀sìn mìíràn ọgbọ́ ọ lọ rí ìkọ́kùn ní kọ́bálá ìkọ́kùn ní kéjù lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni torí wọ́n ní kowé ní ṣe ògbìgbì ní ọ̀run bí kowé àwáyé bá ń ké àwọn ọmọ kéékèèké àwọn àgbààgbà ṣàǹkóṣàǹkó wọn àgbò di ọ̀run lọ kó wé àwọn ayé ti ké lónìí gbogbo ọ̀tá rẹ̀ wọ́n mọ̀ gbòòna di ọ̀run lọ ni. ọ̀ya ọ̀gángan ọ̀nà báyìí lálákìrì sọmọ wẹ̀yìn o. àṣàkẹ́ kò wẹ̀ẹ́kẹ́. àbíyámọ́ òpó ọ̀run ní kẹ̀lẹ́yàn yìí ọ̀ṣẹ́un àbíyámọ́ lọ́jọ́ tó burú káìsà ògùn tiẹ̀ ti ṣẹ́. awo nìkan. ẹ bàbá wa. àṣà ń kékeré èké. àṣà kékeré èké eh. èdè ń wọn ni. Ah. dúró náà ṣé àsìkò tó yẹ kó máa sùn ni ṣé ọmọ pé ojú ogun la wà ni. àjàdé àṣà yìí nìyá mo ti jìnnà ah. lójú àlá mi orí bàbá kan jẹ́ bàbá ẹ̀lẹ́ ẹ̀lẹ́ o àmọ́ bàbá náà mọ̀ mí ọ̀pọ̀ bí mo ṣe máa ń kíra mi o ni bàbá kìíní ọmọ òdóńgbò bàbá ọ̀gálà ọmọ ọ̀gálà bàbá òdóńgbò ẹmọ sìkìtì bò wọ́n ṣe bí gbẹyẹ ní sìkìtì bẹ́yìn ọmọ ẹ̀ṣọ́ òǹkò yìí bàbá náà mọ̀ mí hmm. ó lóun ni bàbá bàbá mi àmọ́ ju gbogbo ẹ̀ lọ bàbá náà sọ fún mi pé ogun tá à ń lọ yìí ó ní ká tẹ̀síwájú ó ná àjàyè la jagun náà àwọn yìí ibi tí mo fẹ́ kọ́ lọ gan-an nu wo omi gbóná ò pẹ́ lẹ́nu ọwọ́ òsì gbọ́dọ̀ gbẹ́nsà kékeré ó dá mi lójú pé àwa la borí ogun yìí. àṣẹ. àwọn yìí já o. Hmm. pẹ̀lú mi ká lọ. ẹ̀yin méje omi lónìí kúkú lẹ ó kú. Ah, ta ló ràn yín wá kù ẹ má pa á ẹ ló ràn yín wá ẹ má pa á jọ. ká ló ràn yín wá. mo ràn wá ní ẹ̀dá kun. àwọn olóràn yín. àwọn tẹ ẹkún náà dà. àwọn náà rẹ wà. Ah. ọwọ́ ti bàjẹ́ ta ló ràn yín wá. Ah, bàbá ta ràn yín wá tẹ̀ ń sọ kótókótó lẹ́nu lẹ́ni lẹ́ẹ̀ fi kú ṣèfàjẹ́ bẹ́ẹ̀ ni. èmi Awóyinká ni èmi ò dóńgbò babọ̀ gálọ̀ gálọ̀ babọ̀ dóńgbò ẹ̀dọ́kọ̀ mi ọmọ mi ẹ̀dọ́mọ̀ mi ọmọ mi ẹ̀ èmi ni. èmi Awóyinká ni. Awóyinká wo ni tiẹ̀. Ah! Awóyinká ti lu awọ́ tó bẹ̀ sẹ́yìn àyè ni èmi ló máa bọ̀ ẹ̀ àkọ́kọ́. tìlú wáyà ni. ọ̀pára rẹ po. lọ́mọ abọ́rẹ́ àkọ́kọ́ rèé. bẹ́ẹ̀ ni. sóhun yìí. òun rèé ẹ̀mí ọmọ bàbá rẹ̀ àkọ́kọ́ ni lórí ẹ̀sẹ̀ àìmọ̀dí ni wọ́n pa bàbá mi lé lórí. báyọ̀ ń kọ́ dákun máa ń kó náà yá. níbo. ẹ̀yin wọn ò lè pa ká ní mo mọ̀ wípé ọmọ abọ́rẹ̀ àkọ́kọ́ gan-an lẹ ń wá sígun fún èmi òun jarú ogun yìí ọ̀rọ̀ tí mo gbọ́ ni wípé ogun ń jà lù yìí ìlú yìí ò sì nísinmi eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ìhun ló mú mi mú àwọn jàǹdùkú méjì tí wọ́n so mọ́lẹ̀ yìí. ẹ bá wọn náà rèé àwọn tí àjẹ́ kí lu osinmi náà lọ ti rí àbí kátàkátà wo ni wọn náà tún á ń wí. ta ìlèjà kọ́ ta ìlèjà kọ́ àìlèjà nílẹ̀ bàbá mi ò dé hàn yín àwọn méjèèjì gbogbo àwọn tó wà yìí wọn ò tó mi pa. ẹ̀yin mo wá ń gbọ́ báwo ló ṣe jẹ́. Ah! nítorí ẹsẹ̀ mọ̀dí tí bá mi agbọ́rẹ̀ àkọ́kọ́ kúlẹ̀ lórí òun ni mo ṣe padà wá sínú ìlú àwọn tó fẹ̀sẹ̀ yẹ̀ yìí pé kí n padà wá ká lè fi ojú aṣẹ́bí hàn nínú ìlú àwọn tó fẹ̀sẹ̀ níyẹ̀ yìí ẹ bá mi sọ fún apẹ̀nà kí wọ́n gba òrùn búra yìí tó wà lọ́wọ́ mi yìí tí wọ́n bá ti gbà á kó fi ẹnu wọn súre tún ìlú àwọn tún fẹ̀sẹ̀ kí eku lè ké bí eku kí ẹyẹ sì lè ké bí ẹyẹ kí ọmọ ènìyàn lè fọhùn bí ọmọ ènìyàn. yòò pé bí apènà bá ti mu omi yìí kó yóò wúre fún ìlú pẹ̀lẹ́nu àṣẹ. bẹ́ẹ̀ni. ìlú òwò arójú yóò ráyè. bẹ́ẹ̀ni. aboyinle yóò máa bí wẹ́rẹ́ àgọ́sìtọ́ wà lábòsù. ẹyẹ òkè bí ẹyẹ eku òkè bí eku ọtọ ẹyẹ apènà ọ̀rọ̀ ọlọ́mọ yìí tọ̀ ṣebí kí ìlú rojú kó ráyè náà ni. ibi tá a fẹ́ kí igi hù sí igi ti lálẹ́ òwúrẹ̀. tó tiẹ̀ tún sọ ń dà ọmọ yìí ní wọn mọ tí wọn fi wúre fún lù. bẹ́ẹ̀ni. bàbá ti ṣe bẹ́ẹ̀ ìlú tún bàyọ tún sẹ. bẹ́ẹ̀ni ẹ ṣe wọn pè mí. òṣùgbọ́ padà wọ̀lú. bẹ́ẹ̀ni. ìyá ní má pa ò bá pè rẹ̀ bá ti wúre tá èmi ò pa ọ́. ẹ ọgbà. wọn gbà bẹ́ẹ̀ ẹ tí wọn bá ti gbà tí wọn mọ mi yìí. apẹnu hmm. àbá àpá mi kò bá jẹ́ iná lẹ́pa mi tàbí kó ní kò nílùú ìlú bàbá mi wọ́n kú o. àti àlejò gbèlú. ọ̀dà bẹ́ẹ̀. àlejò gbèlú àgbẹ̀. mo dúpẹ́ o orí mi rèé o ẹ̀yìn mi rèé o ẹjọ́ dùn mí ṣe mo dúpẹ́ àmọ́ ọlọ́kọ̀ tá à ń pọjọ́ àdàrọ ọlọ́kọ̀ tá à ń pẹ̀sù mọ̀rì àjàgìdìwọ̀ ọlọ́kọ̀ tá à ń pẹ̀sù ọ̀dàrà mo ní ẹ dákun ẹ jẹ́ kí dúdú ọ lọ fún ọ ẹ jẹ́ kí mọ̀ ní òde o kí wọ́n yún kí wọ́n gbọ̀n re ni ẹ rí kiri bẹ́ẹ̀. ọ̀dọ́ lójú pé omi ìwúre lọ gbé a. bẹ́ẹ̀ ni. ìlú àtù. agbẹ̀nà agbẹ̀nà agbẹ̀nà ṣeéṣe apẹ̀nà ilẹ̀ ilẹ̀ màrẹ́ apẹ̀nà ẹ̀jẹ̀ apẹ̀nà ẹ dákun ayé apẹ̀nà ìyọ́ apẹ̀nà àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ àyè ṣe. onínúmọ̀ ọdún. bá kó ewu ọkọ. ọmọdé àwọn ò